wọn kóra jọ wọn fún ròyìn ọkọ èyí tó dá sí èyí arábìnrin wọn kóra wọn kóra tí wọn ròyìn ibi tí ọkọ wọn a ibi tí wọn kù sí wọn kóra fẹ yọ ọmọ ìtọ́jáde nù àdéhùn yìí kóra. ó nígbà tí ìyàwó aisha tó ròyìn tí ó mọ̀ nígbà fún nípa ohun tí kọ̀ọ̀kan náà arábìnrin sọ. òjíṣẹ́ ńlá wá bí ó ní kúńtù lẹ́sì àkàdé zara omi zara ṣé mi wá dàbí àbú zara ìkúmọ̀ zara tí wọ́n á ìṣàbí ǹjẹ́ èmi náà ti dáadáa tí ó ń mú zara tí ó ròyìn àbú yìí ǹjẹ́ èmi náà ti jọ ọ́. Abu Zara gẹ́gẹ́ bí ọkọ sí wọ Aisha yìí. Wọ́n bá wa pàṣẹ sẹ́mẹ̀n nísàlẹ̀ yẹn pásítọ̀ ìwé yìí Abu Malik wà ní page two one one. Wọ́n ní hàlà wọ̀l kọ́dọ̀rọ̀ mọ̀rọ̀fọ́r àti ìfọ̀kànlá sallallahu alayhi wa sallam. Ibi tí ìṣúná fọmọ yìí wípé ṣé mi náà jọ Abu Zara àbí ìwọ Aisha ó níbẹ̀ nìkan èyí tá a rí ìbalẹ̀ sí lára wípé olùkọ́ lóòótọ́ làǹdẹ́bí sọ nínú àwọn ọ̀pọ̀ nǹkan míì tí wọ́n fi kún ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé ààrí ibi tí gbọ́dọ̀ òjíṣẹ́ ńlá èyí tó dá wa lójú pé bẹ́ẹ̀ ni ààrẹ ń tún fọkàn méjì sọ àtìrí tí gbọ́dọ̀ òjíṣẹ́ ńlá pé sírí tí àmì ti di àìsàn ní ìbéèrè yìí pé a lè lọ kọ àwọn versions míì wọ́n sọ pé nǹkan tó bá ìsún wa ṣẹlẹ̀ lẹ́yìn ìyẹn lórí ìtọ́jú wa lójú ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ jíṣẹ́ ńlá pé tí òun náà níbi pé ọ̀mẹ́kì bíi aisha lóore ṣé mi náà dàbí àbúzárà ìṣe kí ń mú zara. wọ́n ní àwọn àǹfààní gbọ́dọ̀ lẹ́yìn according to àtúnṣe àpamọ́ tó ń tẹ̀lé ibùdó hajar al wọ́n sọ báyìí pé ọ̀pọ̀sáǹtà nínú àdéhùn yìí ó ní ọ̀pọ̀sùn ọ̀ṣẹ́ ìmọ̀rẹ̀ ní àlẹ́hùn àní àlùmọ̀ àdàtà pé akẹ́kọ̀ọ́ nínú àdéhùn yìí títí gbogbo ẹ̀ náà kọ́ akẹ́kọ̀ọ́kùnrin máa fi lè tuntun níyàwó. àwọn kúkúrú yìí pé serious business islam jẹ́ ṣùgbọ́n tí òun rántí pé ó ti jẹ́ serious business ló ọlọ́run ọba fún wa nígbà láàyè pé omi táyì olùdókòwò ti dárayá ó fi yọ̀ síra wa ó ní ọjọ́ ọdún ó ní ọ̀kan ní eid al-fitr ọ̀kan ní eid adha ó tún wá yan àwọn àkókò kọ̀ọ̀kan wọ́n pé àwọn iṣẹ́ ọ̀ràn yàn ń kú sí wọ́n bá ń ṣiṣẹ́ ọ̀ràn yàn wọn ká ṣeré tí kì í bá ṣe àkókò iṣẹ́ ọ̀ràn yàn ó máa ní nǹkan míì tó lọ́wọ́ ọba tó ti àwọn àkókò wọ̀nyí gbọ́. àwa gbọdọ̀ gbàgbé nínú ìdágbèsè ọlọ́kọláya táìmù serious business ń wà táìmù wà a máa pe ẹni jókòó jẹ́ kí kódà ẹni tí ìpọ́njú bára lé ẹni sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń bẹ sọ yìí ọ̀rọ̀ áhírà ni kì í sọ̀rọ̀ ẹ̀yìn kò ń sọ̀rọ̀ ẹ̀rí àbí ìdí sọ kó lè mọ̀ pé a ní nǹkan tá à ń sọ. bẹ́ẹ̀ náà ni àkókò kan wà tí wọ́n tọ́jú pé a máa jọ para dámọ̀ràn a máa jọ ṣeré a para ẹni lẹ́yìn láti nǹkan táwọn olóyìnbó pè ní light mood tí ò ní jẹ́ seriousness kókókó. ó máa ń jẹ́ kí gbogbo ìgbà tí òun ti jẹ́ serious ló serious ló serious èèyàn ní enjoy relationship yẹn sọ̀tàmọ́tàn àìsírẹ̀ sọmọ́tàn ìdókè àìjúralẹ̀ fúnra ẹni. ìbájú nìkan bẹ ẹni tó fi twenty four hours ẹ̀ serious ó yẹ kó máa tọ òjíṣẹ́ ńlá lẹ́yìn mi. àwọn arìnrìn kàyéfì òjíṣẹ́ ńlá fúnra rẹ̀ ó kúrò àsìkò báyìí sí ìgbìmọ̀ ìyàwó ẹ̀ fún ní eléyìí jẹ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ wípé gbogbo ẹ̀kọ́ náà ló gbọdọ̀ ní táyì tó mọ̀ ìjúralẹ̀ fún ìyàwó ẹ̀ gbogbo ìyàwó ni kí òun náà máa mọ̀ pé àkókò tó ń bẹ tó jẹ́ kí àá lè máa bá baálé ẹni ṣeré a máa ṣàwàdà sọ yìí ní inú kan láwọn ìdíkò wa. ó ní ọkàn wá jẹ́ pé àwọn àṣàwàdà tá a máa ṣe ìtura ẹni ìtura alẹ̀ fún ẹni tá a máa ṣe jẹ́ mùbá kó má kó wa sínú haram. ó pèsè ìwé environment látàrí ẹgbà wá àti sọ fún tuntun kan tó rọrùn nínú kíkú sísà àkọ́kọ́ ẹ̀ kọ́ máa ṣeré ìdárayá láàjọ ń sáré ni àjọ ń ṣe bó ti ní ìpè tọ́lù ní ìyẹn ojú lẹ́bù pé wọ́n lè ní kíkù yẹn sínú compound ilé wọn. wọ́n bá ní swimming pool tún lè guarantee pé sísè lè wẹ̀ kọ́lá àtọ̀ òní máa rí kíkù kan tó rọrùn ní kíkú sísà pé swim. àǹfààní yìí ó wà lókè ìgbà tí wọ́n ti ní garanti tó kò lè kó wa sínú ìṣe haram. àwa ní dáhùn wípé ah, níbi gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ṣe tó yìí àwọn kan tó ń ráyè ṣe tó ní à ń fẹ́lẹ́fẹ́lẹ́ làwọn eléyìí la ẹ̀sìn wa ò ṣe ní rọ̀ pé a ní kùn ń fírẹ́ bí a ní kùn láti jùrọ̀ ẹ nílẹ̀ fúnra ẹni ara pé kálukú lókun ó wà padà síbi serious business àwọn ẹ̀sìn yìí ló ń bì wọn ní bákan náà الملاعبة الرجل وجه النفس أحيانا وبث النفس به ملاعبة الرجل أهله وإعلامه محبته لها. وكان يحسن wípé ọtí ìpọ̀jù tí kò ní máa yí fún ara ilé ẹ̀ máa mọ̀ pé mo nífẹ̀ẹ́ nípa sísọ ọ́ mo nífẹ̀ẹ́ i love you kì í ṣe gbólóhùn tí ò yẹ ká kó lára nínú àlùfùnà kódà àwọn àgbọn ọ̀la ni wọ́n wá fi kún un wọ́n ní málẹ́mù àdìbálẹ̀ ìlà mọ́tìlá ìrọ́sà àlàbálẹ̀ ìtàníhà àlẹ́ wọ́n tó ní máa fi ìfihàn ara ní ẹni ní máa fi ní gbólóhùn ẹnu yìí ó ti jẹ́ dáadáa láwọ̀ aṣọ nǹkan kan wọ́n sọ pé ó má jẹ́ pé dáadáa yẹn ó máa lè ó ní tí ìgbà ti ní kó obìnrin sọ́gbọ́n òfin kó wá sí ilé ẹ̀ máa ṣàbòsí sí ọkọ ẹ̀ ẹni tó ń ṣàlérò pẹ̀lú eléyìí òun rèé bóyá ilé rẹ̀ nìkan mú wa ṣe pé ní máa sọ pípa nífẹ̀ẹ́ ó lè fẹ́ kú sí lágbárí síbi tó fẹ́ máa ṣìwà kù láti ìdí tó máa ń tẹ́tí onífẹ̀ẹ́ òun nífẹ̀ẹ́ yìí kò sí nǹkan kan tó ń fẹ́ ìdí pa nídán kò sí kíkan tó ń fẹ́ pa ọmọ tó ń ṣe ó di tí ó tútù ìpè wá ṣe ẹ̀kúnlẹ̀ a ti máa fọwọ́ lálẹ̀ pé kò sí ìgbà àbí ohun tí ò tilẹ̀ yẹ ṣe tí ò yẹ ká má tójúmọ́ tó bá ń ṣe ó máa fọkàn lálẹ̀ pé à òbú yìí ní tòun ibi tí ní pé òun dé lọ́dà tó ń bá kọ ohun tó yẹ ẹ̀ mú gan ní gbọ̀ngàn kan. ó tún dúró wù yẹn pé lọ́gbọ́lọ́gbọ́ náà ni tí ò wá jẹ́ pé máa dáhùn dé tí ò yẹ kó tó kù láti ṣe àǹfààní irú ìpéjì ọkùnrin láti ṣọ́ra nípa kí lòun ó máa fi hàn nínú ìsìn. àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀gbìn ẹ̀ka ẹ̀ máa fi fún obìnrin ni pé ànífẹ̀ẹ́ obìnrin náà lè pọ̀ yìí pé òun nífẹ̀ẹ́ fún òun. ẹlòmíà ní fún ìṣe òyìnbó ni wọ́n sọ wọ́n ní tiwa a máa ń jẹ mọ́ sí ìṣẹ̀ ni. táwọn rí lọ́kùnrin pé àti ṣíṣe nígbà ìdòjíṣẹ́ láti hàn wá sí ìṣe wa ni ká sọ ọ́ ìṣe náà bákan náà ó ní síhù mẹ́nu ìfáhàn ìmáàl ìbàyánì jawaz ìrẹ̀lẹ́sọ́dún ìhùmọ́rẹ̀dín. nínú hadith bákan náà ẹ̀kọ́ tó wà fún kéèyàn máa ní ìgbéraga pẹ̀lú nǹkan tó bá ń ṣe. ilé márùn-ún ti fi kí ìdí àǹfààní ẹran tí ní àwọn tí wọ́n ròyìn ó ròyìn arábìnrin kan nípa ó mú zara fúnra rẹ̀ ni ó ní tí àbúzárà àpá òun ó ṣe lawọ́ sí òun tó ọkùnrin ní ìpín òun fẹ́ ìyẹn náà jẹ́ni tí náà gbìyànjú láti tọ́jú ìyàwó ẹ̀. ó ní ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin onítọ̀hún àti àbúzárà kìí pé kò rọrọ̀ fún àbúzárà. ìtọ́jú òṣèré rẹ̀ fún àbúzárà àti òkìkí yìí ó ní kí ṣe nǹkan díẹ̀ tó ń ṣe wọ́n máa sọ fún un pé kíkà máa dárò kódà kó tún ti ránṣẹ́ sí àwọn aráalé yín ó túmọ̀ sí pé díẹ̀ tó ń ṣe yẹn ó ń dáná dúkú rẹ̀ pẹ̀pẹ̀ ni lọ́ra òun tó ń bọ̀ láti ibi tí wọ́n ti ń tẹ̀ ìjọ ọ̀dọ̀ tiẹ̀ lọ òun náà ti ti di ojú tó ń pèsè kò tí ì tẹ̀ ẹ̀kún abú ẹ̀kún abú kan lórí àbú zara. náà bẹ́ẹ̀ náà ló ṣe máa ń rí bí ìwà gẹ́gẹ́ ní kíló gbàgbà ohun tó ṣe á máa jọ́ lójú ṣíṣe ìgbàgbà yẹn á máa jẹ́ kí ẹ̀ máa fi ń dànù nípa ìgbà ń bá sọ̀rọ̀ orí nǹkan tí òun pè sí ìdíjí níbi síbẹ̀ síbẹ̀ òun bẹ́ẹ̀ sí rí òun kò ní jẹ́ respect ní kí ni fún un ìdí kókó dátà tó bá ṣe é tó bá ṣe ẹni tí wọ́n accept yẹ ẹni tó ń wò ó àti ní kí ń ṣe yóò máa fi wú ẹlòmíì tó a máa mọ títí pé ìgbìmọ̀ ìwọ̀n tó a máa fi ahọ́n wa kára wa pẹ̀lú àwọn nǹkan tá ṣe. now, وفيه إخبار الرجل أهله بصورة حاله معهم وتذكيرهم بذلك لا سيما عند وجود ما طبعنا ما طبعنا عليه في فكر الإنسان. ونبقنا في يوم الحديث wípé ìbáláàyè wà lọkùnrin tó máa rán ìyàwó ẹ̀ létí lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn nǹkan tó ṣe tó bá jẹ́ pé ní láti rán létí torí méjì àwọn òjì tó pé onígbàgbé lọ́lọ́run bá ṣe wọn wọn á dẹ̀ máa sábà wọn á máa ṣe kúfúrú ẹ̀sán wípé wọn á máa ṣe mọ́re. ìtumọ̀ eléyìí òun ni pé ordinarily àkókò èèyàn máa rán ìyàwó ẹ̀ létí pé mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí. ìtumọ̀ tí wọ́n rà ní yálà ìmọ̀re pé ó já máa fi ọ̀la ìpè ká kí n sì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó má bàa yọ ẹ̀yọ̀kùnrin Awa wá o ó ṣeé ṣe lápèjúwe wípé yàrá kan là ń gbé rí ń manage ní yàrá kan yìí láti inú yàrá kan ọ̀dọ́ sí rúmà pálọ̀ à ń manage náà ni láti inú ọ̀sùn flat títí tí ìgbà wa jẹ́ ta wà yìí kí ni máa fún contact fún àwọn tí ọlọ́run bá ní kí wọ́n máa gbé ó máa lè tẹ́ máa kí kí ló máa tọ́kì yẹn wọn bákùrẹ̀ ń ṣe ṣe tó àti bí ó ṣe ṣe tó tó tí kí wọn kàn ń gbé duplex bí nǹkan bá bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe fúnyàwó wọn. nínú situation yìí ó lè sọ́kùnrin máa ran létí pé arábìnrin bí fúláàtì lẹ́nu bí wọ́n ti jẹ́ bẹ̀rẹ̀ ní yàrá kan rí ìpínlẹ̀ ń ṣe dáadáa fún wọn náà láti bí ibi tí wọ́n wà yìí. so irú ẹ̀ kò ní máa túmọ̀ sí pé ìgbàgbà ẹbí ọrẹ ẹni padà ní pé a gbọdọ̀ gbàgbé láti máa sọ pé sílẹ̀ wọn ọba wọn ní ẹrú ìgbàláyè ìlú olóṣèlú. وفيه ذكر المرأة إحسان زوجها وفيه إحسانه ari pé ìgbàláàyè wà fún obìnrin láti máa fi dáadáa púpọ̀ ń ṣe láti máa fi ròyìn ẹ̀ fún ẹlòmíì. bí kì í bá ṣe pé aláníyàn búburú pẹ̀lú fífi ròyìn ẹ̀ yìí ẹni tó lò ní kọ́ máa tiẹ̀ náì ìjẹ́ńtò ó wà kẹ́rì tá a bá ń sọ̀rọ̀ à ń àkótí ẹ̀jẹ̀ rí àbú wàláhì ni ó máa ń ṣe dá ó máa ń ṣàkóso. òní ọ̀tá ti sọ náà lọ́lọ́wọ́ fi kọ́ lẹ́sàn ẹ̀. tó bá jẹ́ pé à ń sọ kí sísà kejì tá à ń bá sọ̀rọ̀ kó ló lè fi ìpìlẹ̀ òun ní ìsìn ìgbà débi tó bá dúró ó lè máa jíjà sọ ọkọ tiẹ̀ àwọn ẹgbẹ́ ń ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí ni fifty six one thirty kí ló nílé ni kí ló ní ní ládá. ọ̀tún ẹgbẹ́ kọ́ àníyàn ta kiri sọ ni pé àwọn brothers eléyìí dé ní wọ̀ láì kú kọ́ nire láàrin àwọn brothers. àwọn dúró ní àwọn àgbègbè wọn pátá ìṣàmì ni wọn. wọn ní gbogbo kọ́mẹ́rì jẹ́ o irú ẹni tọ́lọ̀ ń bá ní kí kọ́lọ́ tún pàdé ni. Oyún ó máa ń ṣe báyìí, ó máa ń ṣe báyìí. Bẹ́ẹ̀ ṣe lẹ́nu kan ò ní bá ń ṣiṣẹ́ ilé ìpínlẹ̀ ló máa ń bèrè kí láṣọ tó ti dì í. Wọ́n pè júwe ó ti ń sìn irú ìyẹn ìfẹ́ ń sọ wípé òun tẹ́tẹ́ nìyí lọ dípò ẹ̀jà ó máa kí ó máa gbóná wípé ìdáhùn sọsọ ní ìgbésẹ̀ kan tèrè òun ti gba sọ ìyàwó ẹ̀ ó ń sọ láti fi rán wa létí ni pé bọ́dà ò jọ bọ́dà tó àǹfààní wà pé ká fi dáadáa ìròyìn ọkọ wa tí kì í bá ṣe pé ó fẹ́ fi ṣe ìrọ́bà ó fẹ́ fi ta ẹ̀yẹ́ lè kejì rú ó fi kalẹ̀ rú wọn ní fásitì eléyìí yé sínú àdéhùn yìí. bákan náà ọdún àǹfààní wípé ọkùnrin mi fi ìkànnì rọ́gùn báńgọ̀ nìfọ́ èyí ìfọ̀gbọ́n ìdọ̀rà ilẹ̀ ha. ọdún àǹfààní pé ọkùnrin lè bá ìkan nínú àwọn ìyàwó tó bá ní ó lè bá fún ní àwọn àǹfààní kan. Hmm? ìmáyà fífi ọ̀hún bí hìmìn kọ́ọ́lá ọ̀kẹ́ ọ̀lù. ومحله عند السلامة عند السلامة الماء المفضي إلى الجوع. Ìrẹ́lẹ̀ jẹ́ ìpín àwọn ìyàwó tó bá ní olùdásí láǹfààní kan ọmọ yòókù òní tí ìdánilè sí àbòsí. Àǹfààní yìí lè jẹ́ àǹfààní ọ̀rọ̀, ó lè jẹ́ àǹfààní ìṣe kódà ní ṣe lọ́láyé pé ó lè jẹ́ gbọ̀ngàn. Tí ìbá ti ní ní àbòsí, kí ìtumọ̀ eléyìí? a mọ nǹkan tó ń jẹ́ ojúṣe tí ò yẹ kọkùnrin má ṣe fáwọn ìyàwó ẹ̀ nígbà bóyá àní orí tí máa gbé ó wà ní pápẹ́ rẹ̀ tó dúró nǹkan tó ti sẹ́yìn kínní náà ló máa ti sẹ́yìn kejì ó dẹ̀ wo níìtì wọn orí nǹkan tó ní kínní níìtì ẹnìkejì náà níìtì àní fẹ́ kí pàtẹnìkan kéré kó pàtẹnìkan kéré iye ọmọ tó wà lọ́dọ̀ eléyìí ló wà lọ́dọ̀ àrùn àní títí tí oúnjẹ títí ni wọ́n ṣe fáwọn kan tí àwọn kan pọ̀ níbi kan má lè jẹ́. náà àwọn ojúṣe ni wọ̀nyẹn. àwọn ojúṣe yìí aláǹfààní kọ̀ọ̀kan wà tí ò fi ní ojúṣe tó jẹ́ ilé gbígbà additional ẹ̀bùn wípé àárín nǹkan tó takò ṣẹ̀rí à kí ní ìdóbìnrin gba additional ẹ̀bùn yìí ìdí òní ìdí òjò èyí. tàbí wọn ní ká ṣe dídé wọn ní ká ṣe dídé. nínú kan bóyá ìrìn kọjá lọ́wọ́ bá ní kó máa gbé nǹkan ọ̀nà lásù gbàgbọ́lẹ̀ ẹ̀sìn. èyí tó ń gbé àrùn kọjá tó bá gbé gbèrè tó fi lọ bá sí. èyí tó ń gbé lásù bóyá iṣẹ́ ọkọ̀ àti nǹkan ti mọ́nà ọ̀gbìn yẹn. wọ́n ti ń fi mọ́tò gbé ìkejì lọ sínú ìdíje ìgbà. ìgbà tó kọ̀ ní tí ó dìde kan lọ ó ní kọ́ ìwọ̀ yìí kàn án kò ṣe déédéé kò sí ẹ̀jẹ̀ kan lójú sọ́nà tó lè rí ìrẹ́dẹ́ ẹ̀ ṣe. ẹ̀díkẹ̀ àǹfààní ọ̀rọ̀ sísọ ó ṣeé ṣe ó ní pé professional bí ó lè jẹ́ nǹkan tó jẹmọ́ bí architecture mo fi ṣe example ó lè ṣe bí architect ìkọ́nà àwọn tó ń wọ́n máa quantity survey ọ̀. tí wọ́n bá jẹ ìjókòó tí wọ́n jẹ ń sọ̀rọ̀ nǹkan tó pa wọ́n pọ̀ as architect and survey ó pọ̀ nǹkan tó pa architect àtẹ̀yìntì níta bóyá ó ń taṣọ lọ. wọ́n lè láǹfààní nípa once in a while wọ́n á fẹ́ pé kí wọ́n jẹ gist lórí nǹkan tó kọ́mọ̀ tó pa wọ́n pọ̀ yìí. tí ó mọ̀ kán bá dùn náà ni pé òun rí ìgbà tó ti bá sọ̀rọ̀ lórí.

àwọn obìnrin kò darí kan ló máa ń darí kan bí wọ́n ṣe bí wọ́n ní kí wọ́n ṣe dídé ni kí wọ́n pe ìyàwó àti ìyálé òun òun mọ bí ṣe máa ń kíló ní fún ìpè tí bá ti òun di pé ó sì kankan jọ lẹ́nu ni ṣèlú ń ká ọ̀rẹ́ pè mí kí wọ́n bá bẹ́ẹ̀ ni nínú tó nínú nǹkan tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní ṣùgbọ́n àǹfààní ṣì wà tó pọ̀ nínú fáwọn òògùn lẹ́gbẹ̀ẹ́ tí ò ní fáwọn kan tó fẹ́ pé ní ìkúsọ yìí ní ìkejì òní ìjẹ once in a while àǹfààní ìjẹ wa. now ẹnìyàn tí ń jẹ wá تحدث الرجل مع زوجته في غير ملبسها bẹ́ẹ̀ náà ara ń fà á ní wípé lọ́jọ́ tí kì í ṣe ọjọ́ ìkànnì àwọn ìyàwó ẹni ọkùnrin nǹkan tá à ní fẹ́ ni pé tílẹ̀ bá ṣú kí wọ́n wọ̀ fún lọ́jọ́ pé ọ̀gbẹ́ni tí kì í ṣòro ló lọ́jọ́ yẹn lọkùnrin máa lọ wọ̀ sí. rọ́bì tààbà a ti rí bí tẹ́lẹ̀ ìkiri gíga sílẹ̀ tó máa jẹ́ wá lóbi gidi gan. wípé irú ìjò ìbò ló yẹ kọkùnrin wà. sọ́dọ̀ nínú ìjọba dín láti sọ fún wa ní hálùkù yìí pé ń ṣe lo àárọ̀ ń ṣe lo ọ̀sán ń ṣe ìlú ìrọ̀lẹ́ ìbright ni ṣùgbọ́n tó bá dá ní kókó sùn ọ̀dọ̀ ẹni tó lọ jẹ́ ìrọ̀lẹ́ ọpọlọ dùbẹ́ láti fi sùn lálẹ́ bí ohun tó bá sùn di ìjọ kejì ṣùgbọ́n a máa rí situation míì wọ́n ní àwọn ṣàkóso pé kò kí ń wọlé ẹnìkan àǹtí tílẹ̀ bá ti ṣubú fún fún ọ̀dọ́rùn gbogbo ìdí báyìí ló máa ń wà àtàwọn aràn àlékún pé ẹni tó ní ọjọ́ alẹ́ ní kí ìmọ̀ ẹ̀ láti bá fẹ́ ìdílé. Àsán, àárọ̀, ìrọ̀lẹ́, ìsinmi sí òmẹ̀. Ó má sì ní ìtọ́jú máa ti di àwọn ọkùnrin tí wípé ó bá jẹ́ ìlàwá ń gbọ́ sí déédéé ìfẹ́ ìtẹ̀lẹ́ṣẹ́. Òjíṣẹ́ ńlá sílẹ̀ máa wà lọ́sọ́lọ̀. Ó máa ń jókòó fún àti Aisha jọ máa jù. Ó ti ìjọ tó kì í ṣẹ́jú ẹni ọjọ́ Aisha. Ọ̀dẹ́ ńlá ti understand. Kí ni ìdí tó fi jẹ́ Aisha àti Títílà? Lọ́dún orí and for many other reasons including nǹkan àtúnṣe ìròyìn aisha kó lè ṣẹlá máa fún ìyà as good company títí yìí bẹ́ẹ̀ ṣe pé wọ́n kà fún ààbò sí wípé kò ní gbé ẹjọ́ ti ẹlòmíì láti fún aisha láti tó ń tàn fúnra rẹ̀ tó bá yọ̀ǹda. bákan náà fífi ṣàgbọ̀n nìfà قال الوفاء ببعولتهن وقصر الصبر عليهم والشكر لجميلهم ní ẹ̀kọ́ ta fáwọn àdéhùn bákan náà àwọn ni pé káwọn ọkùnrin tí wọ́n láwo kúrò lára gbogbo tí ń bá jẹ́ ọkùnrin náà yàtọ̀ fáwọn ọkùnrin wọn ìyẹn ni pé kí wọ́n má ní ẹnu imagination opportunity láti ní ṣe pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin yàtọ̀ sí ọkọ tiwọn tọ́lọ́wọ́n bá ṣe ní halal fún wọn. ومثل المرأة زوجها ما تعرفه من حسن سوء وجواز مبالغة Báwo náà la rí gbà láàyè? Wípé àti dáadáa ìdàkejì ẹ̀. Circumstance dada kan àti míì a máa eji ní ẹ̀tọ́ láti fi ròyìn ọkọ ẹ̀. Káròyìn ẹ̀ ní dáadáa láti fún alákòjú rẹ̀ bẹ́ẹ̀ kan yìí pé a ní ròyìn ẹ̀ dáadáa ká ti

ààyè wo ni wọ́n ti ká lè ròyìn ọkọ ní èrò tí ò ní tẹ lọ́rùn ìtọ́jú bẹ́ẹ̀ òtútù nípìnlẹ̀ náà. ìjọba ẹ̀sìn ìdálẹ́gọ́sìn àwùjọ bákan náà arígbà láàyè àti alẹ́mú ẹwà èdè tá a bá ń sọ̀rọ̀ kí ni ẹwà èdè ẹwà èdè máa ń jẹ bí wọ́n gbà míì ṣùgbọ́n ó máa ń yà wọ́n tá à ń bá sọ̀rọ̀ wípé àmì ìyẹn bá a ṣe ń sọ ọ́ lápèjúwe tí wọ́n bẹ̀rẹ̀ yìí pé báwo ni àpá báwo ká ṣe nífẹ̀ẹ́ oúnjẹ kan tí wọ́n ní à tó bá dé títẹ́ abágbélé àjú lápèjúwe kó má jẹ́ pé ṣé ni áhàlù fún ẹni tó máa ń parọ́ ni kí àwọn dákú wọ́n gbé oúnjẹ ńlẹ̀ kó wá jí wọn ni rárá àwọn tí ń ní èdè táwọn lárúbáwá máa ń nù ó máa ń rí nínú àpèjúwe píṣọ̀tì ó bẹ̀ wá ní ìgbéyàwó ìgbà náà tó bá rí bíkì kan náà àwọn obìnrin rẹ̀ ṣe ń ròyìn ẹ̀kọ́ wọn lọ́sọ̀ wọn ó lè dà kọ màálù tó gbogbo nǹkan ló ti fi kọ màálù bì aspect in particular ni ó ti ń rán ìpinnu dàbí ọkọ̀ màálù wọn sọ ìgbàlá ìwé wà fún wa ó ti tọ́ mọ èdè láti fi dè sí àyè ọ̀pọ̀ ẹni. ومحله إزالة مثل ذلك الدم ضمن لأنه يفضي إلى خلم المروءة. مثل ذا kílíwẹ̀wà èdè yìí tí ò bá ti wá ní di ìṣin láti ẹ̀ mú wa sọ ọmọlúwàbí nù nípa tí a máa mú wa máa kọ́rọ́ ọmọ sọ pé ìwà èdè náà là ń lò. òfin kẹsìrì máa ìjúwèlúwò mùsùlùmí ní alkadar bẹ́ẹ̀ náà la rí gbà láàyè wípé ẹni tí ń bá ń bá ní sọ̀rọ̀ ẹni tí ń bá rò pé tí ì sọ ọ́nà kò tí ì tún débi pa kó tún dé aláǹfààní àti ìjíròrò tó tó jáde nígbà tí ó mú vera kúròyìn ọpẹ ibi tá a ṣàfi ìròyìn ẹ yìí òjíṣẹ́ ńlá tí wọ́n ń bèrè pé òkè wọ́n fún pípa tóun ò bá kí aisha fúnra rẹ̀ ń sọ conclusion yìí pé ṣé mi tóun bá sọ̀rọ̀ ìjà àbú vera àti ní ìjọ àmìbì ló ń ṣe ń pín ìwé pẹ́ṣọ̀ yìí wọ́n ní bí ó sọ ìgbàláàyè wà fún mi ẹni tó bá ń bá mi sọ̀rọ̀ agbára òkúta kí n sọ débi pé ẹkú sọ dé afẹ́ gbà nǹkan kan láyé fún a lè fi àjòbí yìí a lè fi ṣe àpèjúwe ẹni tó ṣe lọ́pàá fún wa láti máa fi béèrè pé máa information jáde nínú ẹni tó bá ń bá yín sọ̀rọ̀. àfihàn tẹ̀síìr máa ń gbóhùn lọ́sọ̀rọ̀ àfihàn àmọ̀ tẹ̀síìr lọ́rọ̀ ẹ̀dùn àti ìhìnmíra ẹ̀yọ́ àti ilé ìtawọ́ ti pàṣẹ ìfìfẹ́ àwọn tí wọ́n dẹ̀ pè wọ́n láti ẹ̀sìn pé rárá wọn ò rí kọ̀ǹtínúbọ̀ yẹn ṣe. àwọn nìyí ẹni tó èyí tó kọ́ inú àwọn obìnrin wọn yẹn wọ́n fi àlébù ọ̀pọ̀ wọn ròyìn wọn. àwọn àpá kan wá mú lẹ́rìí nínú eléyìí fún obìnrin sílẹ̀ tó bá ròyìn ọkọ ẹ̀ níròyìn tí ò ní ọkùnrin ẹ̀ lọ́rùn tó bá gbọ́ nítorí ìbò tó ti bá fi ṣe pé ọmọ. àwọn àpá wá sọ eléyìí wọ́n fi mú fún un. وعقبه آه، اعطاك الجزء الخطابي ويا ثانية با نفسي في ابو عبد الله التميمي لم تكتبس نوصي في شوف اخيار كنا على فايدة أشهد أن الاستدلال بذلك إنما يتم لو كان لو كان النبي سمع المرأة يصاب الناس تصاب wọn àpàdé wọn fún a lè yọ láti mú àdéhùn tóbi láàyè wà fọ́bìnrin láti máa fi àìgbàròyìn ọkọ ẹ̀ torí pé àwọn mọ́kànlá yìí títí ni wọ́n kàn àwọn ọkọ wọn. wọ́n ní kan ló wá ń ọkọ ẹ̀ báyìí ó sì bí ńlá sọ pé kò yẹ kó ṣe é kó kàn wọ́n ní tí wọ́n wọ́n ń ròyìn fún aisha ni àwọn tó ń ròyìn fún aisha yìí kọ́kọ́ wò kọ́kọ́ náà kò sí ìdánilójú tí mùsùlùmí ni wọ́n. tó bá tẹ̀ wá jẹ́ mùsùlùmí wọ́n ní kì í ṣe ẹni mímọ̀ làwọn ọkùnrin tí wọ́n ń ròyìn wọn. so àwọn tí kò tó ń gbèsè tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ọkọ wọn àwọn ọkùnrin ti dé pé ìfẹ́ni ti ẹ̀ mọ̀ wọ́n níbi kí wọ́n lè mọ ni wọ́n ń fi ìròyìn tó burú yẹn rò àwọn làwọn tí wọ́n sọ̀rọ̀ ń ta wọn yìí. torí ẹ̀ ní ohun tí àáfàá yẹn lòun rè nípa nípa tí jàlá yìí wà pápá ìdáròyìn ọkọ ẹni kò lérò bẹ́ẹ̀ o tó ti correct. وأما الحكاية أما التي تحاضر التي كذلك تدرك ọba ń sọ̀tàn ẹni tá a mọ̀ lápèjúwe inú mo kàn ní bọ́dà kan bọ́dà yìí máa ti kéde bọ́dà kan ni mo sọ kò sẹ́ni tó lè ronú kó sọ bọ́dà kan báyìí ni mi ò dárúkọ ẹ̀ tó ti lẹ́sìn tó ká ló fi pé ah wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn tó ká bá ń fi pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn láti dẹ́yìn pé ẹni tá a mọ̀ tó ẹni tá a mọ̀ tó ti bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ẹni tó ń bá wọn sọ̀rọ̀ àwọn tá à ń gbọ́ gbogbo ẹ̀mí wá ti pé ọ̀pẹ ni bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n ní ká má sọ̀rọ̀ ẹ̀ láì dá lóyìn torí ẹ̀ làwọn náà ṣe ń bẹ̀ wá pé ẹni bá mú béèrè tí gbogbo wa lè máa jàǹfààní àní pé ká máa dá ń gbọ́ kódà tó bá ṣeé ṣe kó má describe orúkọ àwọn ní description káwàtà wà níbi tó máa kàn fẹ́ni báyìí là ń sọ̀rọ̀ ẹ̀. torí káàbámẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹni wọ́n máa kíra láti béèrè question ẹ̀dẹ́ gbogbo ibi tá a fẹ́ bẹ̀rẹ̀ rí. ṣùgbọ́n tí wọ́n jẹ́ pé einstein tí àkàndá ti dúdú wá ti ń béèrè ó ti kọ̀ǹtún pé yes àwọn ọkọ ìlú ń béèrè yẹn. àwọn èmi à ní very good question títí tí ìṣòro nǹkan ẹ̀ ṣẹlẹ̀ sí olùgbẹ́nà mi ló ṣẹlẹ̀ sí táwọn bá tún ń tún tún tún ẹni bá ti bẹ̀rẹ̀ tẹ́sán ní halkọ́ nípa ọkọ ẹ̀ ní ìtọ́jú wrong impression. so a ti ń bẹ̀ wá sí kẹ́nikẹ́ni tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ sí kó má tiẹ̀ jẹ́ ká mọ ẹni tó ṣẹlẹ̀ sí bóun ni bẹ́ẹ̀ mi ni. tí bá ti ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo ń tẹ́lẹ̀ ń sọ ń kọ́ ń tọ̀ ń kò ní jọ́rọ́ ẹ̀yìn. ìrú ẹ̀ ni àdéhùn yìí ó ṣàkóso bí nǹkan gbogbo wọn sọ àwọn ọlọ́ni mọ́ pé ọ̀rọ̀ ẹ̀yìn ló ń sọ wípé àwọn ọkùnrin wọ̀nyí wọ́n dé ní kí á ṣàgbọ́n ọmọ. ó kíyà wà. ṣé àwọn ọlọ́mọdé akọrin lọ́kọ̀tọ̀ fún ìjọ àbí máa wọ̀ kí ó hun ọ̀kọ́rọ̀ ọ̀gọ́ ìgbà náà hàrọ̀mà. àlàmọ́ wọ̀ fún un lọ́wọ́ fúnmá ọ̀. ìlà àǹkáàrin kọ̀ọ̀kan kì í kọ́ ṣẹ́kọ̀ọ́. wọ́n ní ibùkún wọn kò tó fi aburú ròyìn ọpọ rẹ̀ tó ṣe rí òun náà ní kó dé kíkí ni tí bá mú kọ̀ǹpléènì wá sọ́dọ̀ ẹni tó mọ̀ pé ó lè bá òun pè é láti tún ṣe ó ti rí àtọ̀rọ̀ ìta àkókò kan lẹ́yìn tá a ti sọ fún ní títí kó ló ti sọ̀rọ̀ ńbẹ̀ àwa ò tí ìwẹ́ kí ló fẹjọ́ ẹ̀sùn ọ̀gá ọmọ nìkejì ìfàb lórí bá mi pè é wọ́n ní irú yẹn kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ náà ni pé ọ̀rọ̀ ìta adájọ́ wọ́n pinnu nífẹ̀ẹ́ ìdí o wọ́n sísá ẹgbẹ́ tí wọ́n tẹ̀lé ẹ̀ṣẹ̀ náà sísá wa ń rìn ní ẹ̀ ó máa ń ṣe báyìí ó máa ń ṣe báyìí ní máa kọ ẹjọ́ ẹ̀sùn adájọ́ ó máa dájọ́ ṣẹ̀ríà lórí tí ó wà láàárín àwa pẹ̀lú ẹ̀ kò sí inú rẹ̀ yìí bí wọ́n ti ṣàlàyé àwọn àǹfààní tó wà fún wa àwọn àìsàn ti ní bẹ́ẹ̀ ni ọlọ́run ṣàmójúkúrò àní lákòókò nípa àṣọ rẹ̀ yìí tá a ti àbúrò ìyàwó ọkọ wa àti sọ́ọ́ yìí bẹ́ẹ̀ rí bákan náà ní ó tún rí àǹfààní kékeré kan fún àwọn ọkùnrin kan tí wọ́n máa ń sọ wípé àwọn òbí ń pẹ́ ní tí bá ti lọ́wọ́ ọkọ̀ kan bọ̀ rí. àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ wọ́n ní táwọn ìjà ti dúpọ̀ nìkan ti lọ́kùnrin ètò ìṣẹ̀lẹ̀ àtìṣẹ́ bá burú kékeré dé. àtàní nínú iṣẹ́ máa ń rí àárín ìtàkàṣe díẹ̀ nínú ẹ̀mí wọn àti ìfìdí mọ̀ bẹ́ẹ̀ ń ṣàkíyèsí ẹ̀. ó lè fẹ́ràn ó ti tẹ́wọ́ ọkọ̀ kan rò rí ọkọ̀ yẹn wá lawọ́ sí nǹkan kan lẹ́yìn rẹ̀ lọ. ẹ̀rí pé ó ṣe ń sọ pé mo rí lẹ́yìn fún nǹkan ṣe kejì yìí náà èyí ẹ̀ sì ń padà síbi dáadáa tó pa àkọ́kọ́ ṣe kì í ṣe gbogbo ìlú ẹ máa wá ń rí ẹ̀mí ẹ̀ pátán. ó kì í wọ ọkùnrin kókó nǹkan ìdílé kejìlé tẹ́mi ẹ̀ sì máa rọ̀ lọ́kọ̀ọ̀kan tó ti fẹ́ rí ọ̀dọ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ ìpínlẹ̀ yorùbá ó ní ká fàìnánsì bóyá lọ́hùn-ún àpàrọ̀ àkọlẹ́sì wọn máa ń já síná léyìí tó ti fi dòwú tàn wọn tó tún dòwú tó gbọmọ gbọmọ bí títí wà títí ń sùn títí bá tó kọ tó ìdùnnú yìí padà sọrùn nígbà tó máa ń débi sexual encounter ìsibí tó kúrò ó máa ń débi ìṣesí ọkọ ẹni tó ti kọ́mọ́ rẹ̀ ni ìkan ló wà títí ní nǹkan burú tó a máa fún àwọn ẹ̀mí débi pé ẹni tó ìtura ẹgbẹ́ wọn ní ah, ọkọ̀ ọmọ àwọn rẹ̀ títí ó lè máa kọ́tí sọ̀rọ̀ ní kó máa fi májọ́ kù lọ́dọ̀ àwọn àlọ́ ìṣojú. gbogbo nǹkan wọ̀nyí ọkùnrin míì máa ń ṣe pọ̀ a ní kí sísà bá ti fẹ́ ẹnìkan rí àpòmí yọ̀ǹda tí wò lè tọ́lọ lè jẹ. àfa wa ń sọ yìí pé irú nǹkan tí máa ń fà á parí àpẹẹrẹ inú àdéhùn yìí wípé kíndìnrín bá ti fi ẹ̀mí ọ̀rọ̀ mọ́kùnrin tó ti sáré a máa ní gúúsù láti máa ṣe kọ̀ǹpáìlì ó ti yẹn sì wọ́n ní ṣùgbọ́n a tún rí bẹ̀ náà wípé ìfẹ́ ó máa ń mú obìnrin gbàgbé aburú tọkùnrin bá ṣe kí ìṣòro òkàbúrò ọ̀hún tún nípa lẹ́yìn ẹ̀sìn tọkùnrin adájẹ́ ń tó bá lágbára kan tó sì ní fi nífẹ̀ẹ́ ó lè bá tiẹ̀ ronú kan àwọn aburú tọkùnrin ṣe ti mọ ọjọ́ tí ó bá máa ronú kan wọn á ní àpèjúwe òun náà ní kí lùgbẹ́ra tuntun wọn ti dáwọ́ ọdún tó ròyìn ọpẹ yìí parí ìtọ́ ni pé ìpadà kọ òun. Ó kàn ti pápá kọ̀ ọ́, ó sì ti délé ọkùnrin kejì tó jẹ́ ó sì máa ń ní ìkọ̀kọ̀ àkọ́kọ́ yẹn, ó tún fi dáadáa ròyìn ẹ̀. Oníkan ti pé èyí ti bó ti dọ́kọ̀ tó kọ́ obìnrin nínú nǹkan tó bẹ nǹkan ní ìgbàgbọ́ àti ìṣẹ̀lẹ̀ fún mi. Ó bẹ̀ wá nù tó máa ń ní obìnrin pa orí sẹ́mi fọkùnrin. Ṣùgbọ́n tí a fẹ́ nífẹ̀ẹ́ ọkọ̀ àkọ́kọ́ wo ti bẹ́ẹ̀ ìfẹ́ tó ní sí kò jẹ́ kó lórí lẹ́yìn sí ọkọ̀ àkọ́kọ́ yẹn. ìpínlẹ̀ yà máa túmọ̀ sí pé ìpànìjà tó máa ń ṣẹlẹ̀ tí ìṣẹ́jú wà láàrin ọkọ àti ìyàwó kò ní máa dé lẹ́bù tó máa ń dé ìyẹn gan ni nǹkan tó ní náà kúrò láti èsì kékeré ẹni bá ní lọ́ọ̀bù mátà ẹ máa sọ fún bí àpò ìbárẹ̀ sílẹ̀ yìí ọ̀fẹ́ kìfẹ́ wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni kìfẹ́ wà ń bẹ̀ á jẹ́ kí ẹrù attraction tó láàrin ọkọ àti obìnrin ó máa bá wa paná ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ó jẹ́ pé àìsí kìí bẹ̀ a máa mu rẹ̀ títà títọ́ wà níbẹ̀ bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ ọlọ́run wá ku ìrìnàjò má sí ilẹ̀ àwa ní fífi pé ìpínlẹ̀ ọlọ́run làgbà aláìkọkùnrin aláìkọkùnrin problem tó máa wá lòdì sí ìyẹn gan máa wá eventually wà níbẹ̀ lẹ́yìn tí wọ́n ti àṣẹ àṣeèsí nípa àwọn nǹkan tó jẹ́ uh, observation tó wà nù àdéhùn yìí uh, ó ṣe é títẹ ẹ̀ka wọ́n ní arígbà láàyè ń bẹ̀ bákan náà ó pé ẹni ẹni júwe ẹwà obìnrin fẹ́ni tí ò rí lókè ìgbà tó bá jẹ́ pé àwọn àyè tá à ń júwe yìí àwọn àyè tí ò léèwọ̀ fún ọkùnrin láti tọ́jú mọ́ ni. ọ̀pá yìí sọ wọ́n á ronú pé pé àwọn àyẹ̀wò inú ò lẹ́kọ̀ọ́ àmì inú ò léèwọ̀ fún wa láti tẹ́jú mọ́ nínú ẹwà obìnrin. àgbẹ̀gbẹ̀ yẹn àtijú àtọwọ́ ojú gan ọlọ́run tó ní kó má tẹ̀jú mọ́. nǹkan tí mo kàn kàn kúrò ní pé nígbà tí ọmọ ìròyìn obìnrin ń yàn bóyá fẹ́ni tí oríṣi méjì ní ìròyìn obìnrin lásìkò ìwé obìnrin bá sọ pé àtẹ́tì abálóhùn àtẹ́tì ìjùmọ̀ alẹ́ láti general description títúrú well ọdún mú àwọn mùsùlùmí ìlú ti gba àwọn nǹkan tó gbàgbé. ṣùgbọ́n tí wọ́n bá tó kí wọ́n máa wá ròyìn specific part of the body ìtumọ̀ nìyẹn a ní fẹ́ ká fi owó ewé eléyìí lóyìn anybody àfẹnusẹ́fẹ́yàwó ló lè gbọ́rọ̀ ìròyìn lẹ́nu ẹni tí bá lọ bá wo obìnrin tó fi jẹ́ sátidé rẹ̀ nígbà tí nǹkan tó fi jà bẹ́ẹ̀ ní nǹkan tó ń gbọ́rọ̀ pé òun ní wọ́n lè gba òun lè wò ó ìgbà fífẹ́ ò ní gbà. àwọn ni ó ṣe kí wọ́n nù ún àjọba yìí fún obìnrin tó plant àwọn oníbó ti tó kírun ọgbọ̀n fún tí màmá tiẹ̀ bá bá rí i bá wo gun ìdíkùn sọ yìí wọ́n wá sọ pé àkójúrò nǹkan tí mò ń jẹ́ àwọn àfa mi ìyẹn ò dúró kò jẹ́ bẹ́ẹ̀ wà kẹ́kẹ́nìkan máa describe ọ́dúnfà tó obìnrin kan létí ó máa dá síkì àtẹ́lẹ̀ fún ẹni tí wọ́n ròyìn ẹ̀sìn. ẹni tí wọ́n ròyìn ẹ̀sìn gbọ́dá gbọ́dọ̀ rẹ̀ ó pé ìròyìn tí òun gbọ́ fún un náà má ti lọ gbé fún ẹlòmíì títí wọ́n ṣe ní oníṣẹ́ ẹ̀ka kọ́dà òtún lóun tó lójoojúmọ́ àtẹ́wọ́ lọ ó àwọn body part obìnrin ti ẹlòmíì. Now, atúgbò yẹn bẹ̀ gẹ́gẹ́ bí àǹfààní. Tá a bá ń fi èèyàn wé èèyàn, tá a bá ní lágbájá dàbí tàmọ̀dò. Nínú tí òjíṣẹ́ ńlá ilẹ̀ láàrín ìtúlàm tí ṣe ní àdéhùn yìí, mo ní pé ó fẹ́rẹ̀ ìwé ẹnìkan. Ẹni tó fi wé ni àbúbẹ́rà. Ẹ máa ń gbàgbé pé àbúbẹ́rà tó ń sọ̀rọ̀ yìí kò láti ìdílé tèmi àbẹ́ẹ̀kọ́ ni. Òun lè lè bí kíkọ́ ṣe ń fẹ̀yìn rẹ̀ gẹ̀ẹ́sì rí. Aláàfáà ni tí ọba wọn bá dẹ̀rọ̀ bí tàmọ̀dọ̀. Pásítẹ̀kì kan abala kan tí wọ́n ti jọra àti ṣe comparison kì í ṣe yẹn pẹ́rẹ̀ sí. Tọ́ba ní àkọ́ńdọ́gbọ́ yìí máa ní sùúrù òògì nígbà ní kìnnìkan jùlọ. Ìtàjú máa ní sùúrù ìkọrọ. Ìlú mi lè ní á ṣé gbà láàyè wà káfí Mùsùlùmí a máa kíkọ́ ní ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá nígbà tá ń ṣàròyìn àbúzára òjíṣẹ́ ńlá concrete wípé àwọn ibi tí ní ìjẹsà aisha ó máa ń tọ́jú ìyàwó ẹ̀ ó náì ìyá ìyá ọkọ ẹni tó jẹ́ ọkọ fún ìyàwó náà rí ni ọ̀dọ́ ilé wọn gan kì í gbà wọn kì í pàṣẹ wọn ọmọ àbúzárẹ̀ bá kù sí àmọ́jú ìbẹ̀rù tó ṣe ìṣẹ̀lẹ̀ jọ wọn fi pápá sí ẹni méjì wúra wọn in particular aspect bẹ́ẹ̀ ni ìgbàláàyè bẹ́ẹ̀ wà sẹ́yìn tó lẹ́ kí ìṣèlú lọ́nta akẹ́kọ̀ọ́ yìí. pẹ̀lú eléyìí apárí àwọn ìpinnu sákìlì lórí àǹfààní tó wà nínú àdéhùn àbúzárẹ̀ question kan wá bí ọ ní last week kí ni mi fẹ́ ká kú mọ́ national answer session afẹ́ ti kí ni ti sọ̀rọ̀ torí mi ẹ̀ kí ti pé the action ló máa pọ̀ sí ìbéèrè yìí máa pọ̀ ló máa tẹ̀lé ó lè jẹ́ nǹkan tó ń bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀gbìn tó ọlọ́nkàn ní kẹ́ni yẹn bá a béèrè yẹn. ó ní ìbéèrè yẹn ni pé ẹyin ojúṣe fún ọkùnrin ẹyin ojúṣe fún obìnrin nínú marriage àwọn nǹkan tí wọ́n wà tí wọ́n rújú tí wọ́n lè máa jèrè pé sára ojúṣe obìnrin ni àbára ojúṣe obìnrin kọ́ àbára ojúṣe obìnrin kọ́. ó ti jẹ́ pé èyí tó ń bí ìpínlẹ̀ náà wà ibi tí kó láwọn ìgbésẹ̀ sí mélòó kan. ó dà lọ́dún kí lè sọ wa ya lórí ọkọ orí tó fi jẹ kó aṣọ bó láti rí àwọn ọ̀rọ̀ ló máa gbé ló tó máa gbé láti ní wọn náà lèmi help the person ọgbà ló fún wọn láti ní náà bá ń gbé. now ìtọ́sọ́lá ọ̀kan ní àwọn ojúṣe wọ̀nyí àwọn èsì ìdá sí directive tó ṣe pé ojúṣe ọkùnrin ni. tí obìnrin bá ní òun fẹ́ bèrè ẹ̀ àwọn àfáà ah, ni á kò ní ìdẹ́kùn àná ṣùgbọ́n tó ṣe lójúṣe mo ti fún bíi méjì mẹ́ta òun ni títí dé àwọn parent fífà anígbẹ̀rẹ̀ ni sábà tà ní tàbí ká ṣe láṣẹ̀fílẹ̀ ṣùgbọ́n tí sísà bá yarí pé òun kí ń lọ táwa bèrè títí lójú táwa ní táwa ń fún bàbá tiẹ̀ òun ra owó ìránṣẹ́ sí bàbá tòun ohun táwọn àbá máa ti dá lóhùn ni mi ò fi ní ẹ̀fọ́ tó lè torí ẹ̀ dàgbà ṣé o fẹ́ mi sọ fún mi sọ yìí. èmi ò ti náà ń kú àwọn náà ni bóyá obìnrin bí sáde pé òun fẹ́ ṣiṣẹ́ òun fẹ́ kúrò nílé lọ ṣiṣẹ́ ọkọ àwọn òwà gbà rárá o àwọn àfáà ni iṣẹ́ ìgbàkú sínú ọlọ́run ló pa ẹ̀tọ́ ọkùnrin ní hap pé ọlọ́run ní kí n dúpẹ́ kí máa jẹ́ mi kí máa gbé ìgbà ọkùnrin ni tó ti a ní láti bẹ̀ ẹ́ tó fún ẹ níyọ̀ǹda tó ń bá wá ro ohun tó ń jẹun tuntun fún yìí pé á òun ò lè garanti pé ó sàn wà fún ìyàwó òun níbi tó fẹ́ lọ ṣiṣẹ́ yìí ó lè ta kókó lóhùn ọ̀dọ́. àbí tí protection bá tilẹ̀ wà tó bá rí káàkiri wọn ò rí mọ fún fútù tó jẹ kí ẹ̀ṣẹ́ tó bìnrin yẹn jáde lọ wọ́n ní rárá wàláhì ẹ̀ka ẹ̀ ni. tó bá dúró inú ẹgbẹ́ ẹni tó máa gbé sísà ń tán ṣé ní ìdí ẹgbẹ́ tó kúrò ní jẹjẹ tó bá ní rárá kò raṣọ sí ọlọ́run tó bá ní rárá kì í ṣe tí kò fún owó tó bá ní rárá tó wà lóṣù fẹ́ ṣiṣẹ́ pé mo kàwé ìwé ìdìbò tó wá wé tó wá wé òṣìṣẹ́ owó máa fi di tó kù fún mọ́ ẹ̀kẹ́ ẹ̀ adákan máa fún gbọdọ̀ gbà ó. wọ́n wá lọ sí abúlé obìnrin tó ń bẹ̀rù tẹ̀sán lọ́ńtì wípé bóbìnrin ṣe lẹ́tọ̀ọ́ òun náà láwọn ojúṣe tí àwọn ojúṣe kan Akọ̀wé ẹni tó ànábì òkú ní ìdíje àti ìdíje. Ìgbésẹ̀ ẹni tó òṣìṣẹ́ náà kan ojúṣe kìíní nínú méjì bí ti ká pẹ̀lú. Ó pàtó kìí sọ̀rọ̀ out. Ó kìí kò ká sí ní nínú méjì. Nígbà táwọn kan bí léèrè nínú àwọn obìnrin tó kí ni ojúṣe òun sọ́kọ. Àbí pé bẹ́ẹ̀ náà ni wọ́n tún etí kóòtù tó lóògùn ẹ̀rí pé bàbá kan wá fi ẹjọ́ sun ìdíṣẹ́ pé ọmọ òun lòun ní lọ́kàn. ọ̀nẹ́bí wa ní arábìnrin ní báńkì bàbá ẹ̀ ó wá ní kí ni nǹkan tó tó tọ̀ ọ́ tọ́ka ní lórí òun. ọ̀nẹ́bí tó ń fẹ́ ọ̀tọ̀kùnrin ní lórí méjì mẹ́ta ọ̀gbàgbé ṣùgbọ́n kò sí ìṣòro ní mímí méjì. ọ̀sẹ̀ kúrò ó ti mọ ojúṣe tí mo ní fọ́kọ ẹ̀ tí àti mọ ẹ̀ka tó nínú àwọn ẹni pé tí gbogbo ara ẹ̀ bá gbogbo ọ̀rọ̀ wa lóṣù tì í wọ́n ń fi ahọ́n pọ́n ọwọ́ tó ń jáde pọ̀ tó ń jáde lára ẹgbẹ́ ẹ̀ ó ń pa tó ṣe tán ọ̀gbọ́dọ̀ títà alhamdulilayi ti ṣe ojúṣe nìkan. sọ́rí ọ̀rọ̀ wọn ṣáà pàdé ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ní pé a ní kọ́mídìsì pẹ̀lú owó lọ́kùn àtúndẹ ọba tó ń fúnpa rẹ̀ rárá. ojú ṣe ẹsẹ̀ káwọ̀ láàrin ò lè ṣe tán ṣùgbọ́n aláwọ̀ nǹkan tó máa gáàdì wa láti mọ̀ tọ́kùnrin náà bá fẹ́ kàwé àlà sí àwọn nǹkan ọ̀hún. nǹkan tó máa gáàdì wa ni pé ọ̀pẹ́ ní lápá àpà màlúkú ṣe máa fi kì í falẹ̀. ọ̀gbẹ́ kan láṣẹ nǹkan kan tó takùtà lọ́rùn àdá tó bá ti pèsè tí ẹ bá ti rò ká ọkọ tí náà bá pa láṣẹ àbí pápá iṣẹ́ ńlá fúnra rẹ̀ pa láṣẹ tó bá ti ẹ̀sọ́ tí nǹkan tí ń ròyìn lára obìnrin nìyẹn tó títà ìlàrin àwọn máa ń lọ fún ọmọ arí orin ìyàwó òun tó yọ fi káàdì ní ìdájọ́ dáhùn jáde tó bá jẹ́ kí ìdíyẹn máa tó tó tó àṣẹ ògbólógùn yẹn àbí ti ṣe yẹn tó wọ́n pa yín láṣẹ nǹkan tó ti pé ó lẹ́kọ̀ọ́ ló pàṣẹ yẹn ṣùgbọ́n ọkùnrin ò gbọ́ obìnrin ò fẹ́ kí òun ò ní ṣe é òun ò ṣe é báyìí ó sì yí òun sì bẹ́ẹ̀ ara lẹ̀ wọ́n wá kí ìtura ìyẹ̀kọ̀ ẹ̀rọ ti máa fi kúrò ẹ̀ sílẹ̀ wọ́n ní arábìnrin láti sọ pé gbogbo nǹkan tí ìgbà pẹ́ láṣẹ tí ìgbà ti takò àṣẹ ọlọ́run gba ìgbà gbogbo òun. yóò tó dá síwájú lónìí kó máa wú lọ. ìfẹ́ títà máa ń ní òkú tí ẹ nọ́mà ní òun nọ́mà àṣẹ ọlọ́run ba lòún lò wípé ọ̀hún ti kọ́ pápá ayé yìí. aláàfáà ìwé fẹ́ẹ̀ tiẹ̀ and the basis of the question tó kọ́kọ́ sọ́nà àbámẹ́bí. kí àwọn orí ẹ̀pẹ̀ àbí pílọ̀tì ṣùgbọ́n ká máa fi síbẹ̀ ní pé títí ní pípa láṣẹ ṣe lókun àti ṣe ọlọ́run tí wọ́n bá yìí tó bá jẹ́ pé lókun àti ṣe wà nípa bí wọ́n haram ni. ṣé wọ́n bá bí ikú tí lè kí ṣe ìkùnrin ẹ sọ pé bí wọ́n ṣe tó bá pa láṣẹ tí ò bá takùtù lọ́run tí ò takùtà mẹ́gbẹ̀ẹ́. ó sì wá jẹ́ pé ọkùnrin rẹ̀ ó lókun láti ṣe é tó bá jẹ́ pé kì í yàn bẹ̀rẹ̀ yàn tó ń kú ti ara rárá. ọ̀pọ̀lọpọ̀ náà ń ṣùgbọ́n kò sí bí ti fẹ́ ṣe kí nǹkan ọ̀hún mi gbẹ̀gbẹ̀ ó sì ní ọkùnrin òkú ẹ̀ ìjẹ́wọ́ ojúṣe àtiṣe. náà kí wọ́n padà síbi the main question. a ti mọ kí ojúṣe tó ti lè ń a ti mọ kí ojúṣe tó bá ti lè. pẹ́sàn tó tó kíkọ́ jẹ́ mọ́ ọ̀sán tó jẹ́ kí wọ́n láwọn àpapọ̀ ń bára wọn fọ̀ nígbà kan. òní kó sóbìnrin ní bíọ́tì láti wá oúnjẹ tí kò àdínkù ní bíọ́tì yẹn wọn láwọn àpá àkọsọ yìí pé ọkọ iná bẹ mẹsàn ẹnu tíra tí wọn sọ pé kò sí bíọ́tì tó kóbìnrin dáná fún ọkọ ẹ àwọn tí wọn káńtì sáré kò fẹ́rẹ̀ ń bẹ̀ wọn ní sọ́kùnrin náà lọ gbà ní gbogbo àṣẹ tí wọn ti pàyàwó ẹ̀ tó ti bẹ̀rẹ̀ wọn wọn níbi ni fáìn tó bá ti sí arábìnrin dókè sínú máa dáná fún un ó bẹ̀rẹ̀ àdéhùn ó máa pẹ́ kò ní láti dáná ètò míì rárá. ṣùgbọ́n ìtí ẹnìkan wá bí wá ní last week ń rèé kì í ṣe ọkọ gangan lónìí ìsáfíìsì ẹ̀ àwọn ẹbí ọkọ lónìí tí bàbá kọ lónìí tí ìyá ọkọ. abẹ́rẹ́ bàbá pàṣẹ pé bíbà ọ̀ every weekend máa bá mi kó aṣọ mọ́mì mi kó máa fọ́. ọ̀pọ̀ obìnrin kan ti lọ́n ṣíbí ẹnu wá kò àṣẹ náà àṣẹ òjíṣẹ́ náà la fẹ́ tẹ̀lé nítorí pé ọ̀pẹ́ sì ti mú ìbẹ̀rẹ̀ tó ń ti náà bí ìbẹ̀rẹ̀ tó bá ti sọ ẹ má lọ tijú ìsáàbù ká gbọdọ̀ tijú ọ̀nà kí níbi ká má lè fi ọ̀rọ̀ nínú ẹ̀sìn islam ká má sọ bó ṣe ẹkú sọ nígbà tí wọ́n ti tó tó wà fún ọ̀pẹ́ tí wọ́n tiẹ̀ sódà má lè fún àwọn ọ̀dọ́ àwọn tí sàkóso fún ìṣòro lórí ìpínlẹ̀ báyìí báyìí báyìí tí bẹ́ẹ̀sà ti bá ní aṣọ lọ́yàn ni sísà mo fẹ́ láṣẹ máa fún mi sọ̀rọ̀. ìṣègùn ìrèrè ní bá mo tẹ̀ mo ti sọ wípé ìlọ́ọ̀hì láti fún mi nǹkan tó ń fi ọ̀rọ̀ mi ti jẹun ọ̀fun ká mọ̀. kí kí bá ń pàṣẹ ni ọmọ kọ̀ọ̀kan ti bọ̀. Ọ̀rọ̀ ọjọ́ kí wọ́n pé ẹ̀kọ́ àwọn ọkọ wa ni láti kọ́ àwọn ìyá wọn fún aṣọ àmọ́ kí ó bá rọrùn fún wa láti bá wọn fún ìdí ìgbà ń bẹ̀ àmọ́ kì í ṣe ẹ̀tọ́ wa láti bá ìyá ọkọ wa kó aṣọ. lọ́sọ̀júṣe ilẹ̀ kan tàbí. bẹ́ẹ̀ ni ni wọ́n sọ pé bí mẹ́bí ti kó gbogbo tó bá ti ní ọṣọ ti lójúṣe. ẹni tó bá rọ̀ wá lọ́rùn ayíká ń sọ ìdílé rẹ̀ lọ́rùn ìpínlẹ̀ ní ìbáwọ̀ lọ́rùn. ó pe omi òkú ní ìmọ̀rí pàtó ṣe ọkọ̀ nígbà nígbà tí ẹ̀tọ́ àti ojúṣe ọjọ́ tó ń kan ẹ̀kọ́ sẹ́rí ìjọ tíyẹ̀ tí ọkọ̀ èèyàn ọ̀pọ̀ èèyàn ọ̀rọ̀kọ̀ èèyàn bá dégbò nípa nǹkan ní wọ́n ṣe ń dáhùn tó ní ọ̀rọ̀kọ̀ èèyàn dégbò ọ̀rọ̀ yẹn pẹ̀ ṣé àdúgbò ni ẹ̀yẹ̀ máa èmi ò rò pé ṣíṣe wá gbọ́dọ̀ ìṣòro àmọ́bí wa ni wọ́n fi wọ́n fi ṣe ìtọ́jú fún ó ní dálà kan olùkọ́ dálà kan ìjọba ìdíje rẹ̀ tí wọ́n ti ń bẹ̀. àgbáyé tẹ̀lé pé ká máa bá wọn fọ aṣọ àbí. títà mi ní ìbéèrè ìtọ́jú nìyí ọ̀rọ̀ ìfìwà sọ. ọ̀sán tó yìí ń wàláhì. wọ́n kọ́ ọ̀kan tó ń rìn ìkànnì ní ìṣòkò ìṣòkò ìṣòkò ìṣòkò ìṣòkò ìṣòkò kálukú náà ṣe àkókò yìí lọ ọ̀pọ̀ àtọ́kùnrin ìbẹ̀sìn wípé tọ́kù bá tàṣọ tí òkú báyìí ṣe é ọba tako tí wọ́n kà níbi ààrẹ rẹ̀ tí ó kú obìnrin ìdá gbé e, nǹkan tó ń fẹ́ ṣe òun kà ilé ọ̀hún máa dì ní ẹ̀ àbí máa dá ìdìtì lára ṣé kí ló ń sìn àtàlù yẹn. àti tí ìdásílẹ̀ kìíní tí ò tún náà kejì láti lọ bá ní mi ò tún láìkì òfin ní dúkì mi àti mùsùlùmí alákòókò kòkòrò ẹni mùsùlùmí tí ẹni tó ní ààfin ẹni tó ní ìsọ̀rọ̀ ní ìdí tuntun rà yìí nítorí ní bá ní pòsíṣàn ó ti ní tẹ̀sí ìlà dáàbẹ̀ fúnra mi ká kọ́ ti kíkì ẹni fún wọn nítorí àníkùnrin kíkà ní tí ò bá rẹ àwọn lẹ́yìn adẹ́kọ̀ọ́ lè láyìn ní kí ní títì wọ́n lè má lè bẹ̀rẹ̀ lẹ́yìn. kí ló ń lọ lọ sí bẹ́ẹ̀ni òkun náà jù ara ètò máa ń náà bẹ̀rẹ̀ títì rẹ̀ bí wọ́n tó ti rẹ̀ wọ́n lẹ́yìn. tó ṣe mo lè kí ló ń bẹ̀rẹ̀ kọ́mí sáàdì aláì rẹ̀ kì í rà á lẹ́yìn. tún bẹ̀rẹ̀ àǹkọ̀jọ máa jẹ lọ́wọ́. bẹ́ẹ̀ni gbọ́dọ̀ ọmọ Ọjọ́ ibi tí mo bẹ̀rẹ̀ lọ́rùn. Ọjọ́ lọ́rùn ni. Èmi náà rántí pé ọlọ́ọ̀kan ní láti fi gbọdọ̀ wá nǹkan máa jẹ ní. Ó ń bẹ̀rẹ̀ mi lọ́rùn. Ọjọ́ ibi tí mo bẹ̀rẹ̀ sí lọ́rùn. Àwọn ọmọ ìjọba ló máa gbé. Báyìí fún ìsìn. Ìlú sí contribution. Ìlú sí ọ̀hún dìbà yìí. Sàrán. Iṣẹ́ mi pàdé kọ̀tà sí ìgbà lórí káńtẹ̀. Ẹni pé nígbà tí màmá rẹ̀ nìrètà dáhùn pé fún gbogbo àwọn sámìtì kalẹ̀ tó máa ṣe yìí tó òun ní máa rè tó òun ní máa rè. Ẹ̀sìn tó ń lé tàbí tó wọn, ṣíṣe tí ara wọn kò sí ní ìgbà wọn. Òṣìṣẹ́ àná ti sọ èyí tó ń rìn pé ọba ńlá oṣù ọ̀dọ́ rẹ̀ kí kìí ṣe ti ṣọwọ́ bá rìn rẹ̀. Ṣé ló ṣe nílò ìyọ̀ǹda ìrìn? Ṣé àwọn ibi kan àwọn ibi kan bí rẹ̀ ṣe bẹ̀ tán? Kí ti rẹ̀ sí láti fún èyí ti sáà contract one hundred thousand ọ̀dà ọmọ ìwé toronto ṣé nǹkan wọn adé sí ni ọdún àti wà ó là ọmọ wọn ayé lọ́sí mi ọmọ tí wọn sọ nìyẹn ìwà òdò ni wọn lò pé àwọn ọmọ tó ti òṣooṣù ẹni ká ọ̀hún kò jẹ́ níjẹ̀ tí wọ́n jẹ náà bí àwọn àwọn àjá ẹni òtún ìfẹ́ ọ̀gá ara rà tó máa kọ́ tó tó máa ṣe fún ọ̀rọ̀ rẹ̀ ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o yóò tó láti rí tọ́ọ̀sì mi ni sí conclusion eventually ọmọ wa rí kí wọ́n fi àwọn program ọ̀ká ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣé ara lè ní ti lọ́rọ̀ lórí mímu lórí ọ̀gá láti là àkókò ìpínlẹ̀

àwọn òkú táwọn parents bá fẹ́ tó ti ọba ti gbé e tó ti yẹ kí ṣiṣẹ́ kò sí máa jẹ ní ẹ̀ tí ò dẹ̀ta fún fún ọba kò bá mi lọ́wọ́ fún mi látara wọn. ó lè ti gbogbo nǹkan ayé tí yàn ṣe ọba ìbá ti wà ó ti ṣe. ọ̀pá ní ìfúnnà nǹkan tí ọkọ èèyàn fẹ́ kí èèyàn ṣe kí rẹ́ kí wà ìyẹn kọ́míníkéṣọ̀n kan kù kí wọ́n ti tún ẹ̀ kúrò díẹ̀ díẹ̀ àbúrò àtàlejò rẹ̀. Ìjọba dada, ọkùnrin tẹ̀yìn, ó wá ní ṣorí àbúrò náà yìí. She is sixteen years old. Ọmọ sixteen year old kan ṣe ẹ̀kọ́ náà. Ó lè tọ́, ṣùgbọ́n fi lọ́run lára mi. Hospital kit ni, hospital kit ni, fi lọ́run lára mi. Ìrìn ọlọ́run máa bá mi àti ìṣẹ̀lẹ̀ láwọn ṣẹ́yìn wọ́n ti tún kàkà láti ṣe ìní jẹ́ lóore àwọn tó ń bọ̀ tó sọ̀rọ̀ ní ṣe ṣé ń tẹ̀sí bí ṣe wọ́n láì pàdé pàdé nà. Bọ́lá wá jẹ́ pé ọkọ rẹ̀ sọ pé òun yẹn ló dìṣe fún wa. Ìdílé ọ̀nà méjì bẹ̀rẹ̀ máa ń gbà lọ ìdíṣe. Àgbà tó sọ̀rọ̀ àti ṣe àbí kókò rẹ̀ bẹ̀rẹ̀ bí wọ́n ti gbà ṣe. Bẹ́ẹ̀ ni, kí ló bá ìlú náà tó bẹ̀rẹ̀ fẹ́ ẹni mi ìwà wa ìwà ìjẹ ìtùnú ìtọ́jú máa bẹ̀rẹ̀ títí tó jẹ tó ti ní kù tó àkíyèsí tó ga tó tàbí wà sí. tó ń tàn sọ wípé bẹ́ẹ̀ kìí tó bá pàṣẹ àbí tó sì dúró hàn tá a bá ṣe é. títí à ìjọba ti la sọ̀rọ̀ afẹ́lẹ́ tí the question tí wọ́n bí wá sí o. mo sọ pé yóò ṣe proposition lè ẹni tí mo sọ̀rọ̀ yìí ẹni mi ò ní dùnkù ẹni padà wọ́n lè fẹ́ ọmọ ẹnìkan pé àwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ ọdún kan máa ṣiṣẹ́ ní fún. ọ̀kan ọ̀nà fẹ́ kí wọ́n pàṣẹ kí wọ́n sì pàṣẹ. the time of feeling ààrùn wípé ẹnìkan náà máa bẹ̀bẹ̀ fún um, ó máa ó máa ó máa rò pé sísà tó ní ìlú ọ̀gbẹ́ fẹ́ lágbájá torí pé àwọn ìyàwó ìpínlẹ̀ ńlá nínú gbogbo rẹ́lẹ́tìfì ẹ̀ ló máa ń ní kó káàkiri ní ọkọ máa pèsè wọn. àwọn tó kó fúnṣà tó wọn àti ọkọ fúnṣà ṣe jù àmì àkọọ́lẹ̀ ìṣòro nǹkan nǹkan tó wà ní òkú sáfù. ọjọ́ bá ní ṣẹ́gbà yẹn ṣe haram ọ̀la ìwé tí ìdáná ọ̀la kò ṣe haram. àwa la rò pé àlékún àmì sàn ìtàn ṣàkiri. lẹ́ẹ̀kọ́ ó padà síbi patient tuntun tó a bẹ̀rẹ̀. ó ṣe ká ṣe sigma ká serve àwọn parents ọkọ tó wà ní ojúṣe wa ó kọjá lóun fún bẹẹ ìrònú dìde ni áìdá kó pàṣẹ ọkọ tó fi kíní hàn tá àwa ṣe kíní rẹ fún wọn. ó ti bá tẹ́ṣe haram títí bẹ́ẹ̀ ṣe ń pípa àlòkù láti ṣe kò rọ̀ mí lọ́rùn kì í ṣe à ń tà. mi ò wá mọ̀ fífa àtúndòrí tẹ́ṣe ọjọ́ yẹn tó bá ṣe é àwọn ọmọ ń jòkó tó bá ní wọ́n lọ fún un pé ìtọ́fẹ́ fẹ́ kú ló ti wá sọ fún yín sórí ibi táwọn ti ẹ̀ máa ń lù kọ́mọ̀ yìí ọkùnrin sọ ìyàwó ìdìbò ọgbọ̀ ojú àwa máa ń àgbà ìpè unless it is strictly necessary kì í wù wá gan pé káwọn ìyàwó wa máa bá àwọn pírẹ́ǹtì gbé unless it is necessary táwọn pírẹ́ǹtì bá ṣe wà young tí wọ́n lè dá wà láàyè wọn wọ́n yẹn sọ pé kò bá òfin ní kí n ti gbó ẹ má ṣe ń ṣe ọkọ̀ àwárí kókó rẹ̀ kì í sábà rọ̀jọ̀ àkọ́kọ́ kó máa ń híńdà ọkùnrin kò sí bó ṣe máa ń pẹ́ mọ̀wá nìkan ó máa pẹ́ mọ̀wá ń ṣá ni ó dẹ̀ máa ń sábà pa àrí fún ìyá ọkọ mi pẹ̀lú bí òun a máa ń àgbà sí except tó bá bí kò sí necessity ló kó àti ìdíkù ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni àwọn náà ń tẹ̀sí ń tẹ̀sí ní consideration èyí tó náà bá wa pé ara rí bẹ́ẹ̀ tí sísè wa ti sọ pé abáwọ náírà rẹ mẹ́rin àwọn ọ̀rẹ́ dùn láti kú dáadáa kan pàdé ìyá ẹ̀ ẹ̀mọ́ ni tó bá jẹ́ yẹn ìgbésẹ̀ wa dùn ní òkè àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ máa lọ nítorí mi ò fẹ́ rí náà látara ìyá òun ìyàwó òun àbádọ́ ní sànù òun ti máa kó ìyá òun lòún ṣẹ̀yà kì í ṣe ní títí sàn máa lọ àní fẹ́ kó ṣàṣejù àmọ́ ṣe rí nìyẹn. wọ́n bá ti dáhùn kọ́ṣà ń kọ́ṣà béèrè ọmọ ìlà nígbà tó kú síbi kan pẹ̀lú sọ́run yẹn tó ń bí tó ti fún ẹni máa kọ́ṣọ́. Báwa ni àwọn àgọ́ wa bẹ̀rẹ̀ ní ìgbà ni pé tóbi ń bá ti tẹ́ bá nìkan hmm.

bá ti jẹ́ wọ́n fámìlì wọn lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí. bí àbáwọ̀ ìdájọ́ wọ́n ní pé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ní èsì ìjọba fún alágbára. kí wọ́n ti kó ìṣojú fún mi. ìjọba tó dọ̀gbọ́ ṣe mi wá láṣẹ. kí wọ́n yà pé ẹ̀yọ́ náà tí ní gbèsè òjòjú ní ọ̀rọ̀ ìṣòro. wọ́n ṣe ń ṣe ẹ̀dà ó ń ṣèjọba àwọn náà ní kọ́ńtà bọ́ọ̀dù. ọ̀tún lè ṣe orí ìgbà tí wọ́n ṣe wọ́n ń tà náà àmọ̀ tí nǹkan tí òun ṣojú ṣe kí ni ọkọ máa sọ̀rọ̀ sí ọkọ máa ti bí ẹ̀rù lẹ̀ kí èèyàn lẹ́tọ̀ọ́ láti máa ah, pánì ọ̀rọ̀ yẹn ó ní ìjọba náà tó bá wù mí. ó ní pàtó sọ̀rọ̀ rẹ̀ kí gbogbo yín bá gbà wípé èyí tí òun fojú ṣe yẹn kí wọ́n ti tún náà tó ti dojú ṣe àwọn náà ni mo pè yìí wọn ò ní sọ but wọn ń hùn níyà lọ́dọ̀ kan ni wọ́n ń gbé ìlú ayé kí àṣekínú kan ọkọ náà ń ṣe ìpínlẹ̀ náà ń bá wọn gbé ìlú wa ó ti ń sọ pé kí bẹ́ẹ̀ ni ìrìkáyà ìdílé náà ti káàkiri náà òun náà àìní ọ̀nà àṣẹ pé à ń ṣe ìjọba ẹgbẹ́ ẹ̀wọ̀n ọ̀pọ̀ ń ṣe ti ṣe ẹ̀mí kó ṣe kí nìyí. mo sì máa ń tọ́jú tó pé màá tó máa jẹ́ àìgbà ọkùnrin kan bá lè fẹ rí pé olùfẹ́ àwọn olùsí fún ẹni bọ́ọ̀lù màá gbọ́n tí a máa ṣe fún wọn màá san owó ẹ̀. ó lè má ní ìgbẹ́yìn pé kí ni ó lápì tí títà ẹ̀ lù ò ní pé àwọn nǹkan kéékèèké tó máa ń kọ ẹ̀mí mọ́ ẹ̀mí arábìnrin yẹn ló máa lù jù. ó ti ń sè náà dókítà ìyá lù bẹ́ẹ̀ ọmọ lórí òyìn kan ó máa ran àwọn ọmọ ẹ̀. lọ́pọ̀ ìgbà àwọn ọkùnrin máa ń ja ìjà kan tí kì í dá ìṣètò rẹ̀ láì tó ń ṣe tó sábìsì wọn ní káwọn ìyàwó àwọn rẹ́ńdà yẹn tó ń kọ́ sí ní oníbẹ̀ ìbẹ̀ yìí wọ́n ń rò yí pé àwọn ọba làwọn ń jà fún tí wọ́n bá ní ọdọ́já ó lọ kí fífọ̀ yìí tẹ̀lé títò ìyá ló máa fi wọn létò lẹ̀ oúnjẹ tẹ ẹ̀fọ́ tí wọ́n ń gbọ́ kíláàsì náà rẹ̀ ti tó tù ú. òun rò yí pé ọ̀hún bá ta ńlá sọ yẹn tí ẹ bá rí bẹ̀rẹ̀ kù àti ètò àárín ìyàwó òun àti fámìlì òun ètò àárín àwọn ọmọ wọn àti fámìlì tó tó bá kórìíra ìyàwó yẹn ó láǹkì tó tó ẹ̀kí tàn lórí àwọn ọmọ ẹ̀. bọ́tí mi sọ rò pípa àwọn àbí tó bá ń ba yín dúró lórí àwọn ìpàdé tí fámìlì wọn ní tó ẹ ṣe. báyìí ti ti kì í ṣe ojúṣe wọn náà mọ̀ sí pèsè ní ojúṣe tó wọ̀n fún mi. bẹ̀tẹ́rì táyẹ̀ láti fi gbẹlẹ̀ fún wọn kí àwọn fámìlì mi wọn sì kì í ṣe ojúṣe òun tó kọ ọdẹ tí ń detí pé àwọn onífẹ̀ẹ́ tó ṣe é pọ̀ láì kọjá rẹ̀. ṣùgbọ́n ìtọ́kùnrin fún ara rẹ̀ dámọ̀ yìí pé ó yẹ tẹrẹ ìyàwó òun àbí kò tẹ̀sítì sí ẹ̀. kí wọ́n á pọ̀ láti confront àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ fine irú ìyẹn kò lè confront ẹ̀. ó sì dùn wọn ó wá ọ̀nà family mi jẹ́ pé mixture kan àti obìnrin ni wọ́n. kọ́mọ́dé tàbí ní ọdún. Eh, àti ìjọ christian èyí tó jẹ́ muslim wọ́n fi ń ṣe ni. bàbá ọkọ bí ọkọ láti ìyàwó ọmọ tó fi dáhùn pé búdà ní fúdà. bí báwo tó tẹ̀lé ìlú òbí òwe ọkọ tó bí ní ọba ìlú sọríṣọ òbírí ìlànà àṣọ ọlọ́run tó tẹ̀lé ìlànà e, ti òbí ẹ̀. àti bẹ́ẹ̀ kọ́ ọkọ tó sàrò kankan níbi tí ti máa mí láwọn ọkùnrin àwọn àwọn ń lò sí àwọn sẹ́ńtítì mí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kí wọ́n lò lárẹ̀ àwọn tí wọ́n níyàwó jẹ́ pàtàkì àti tó kú lọ́mọ àlọ́ ọlọ́run ti máa ṣẹ̀bọ̀ kúrú ìyẹn tó bá ń rán ọkọ̀ tó bá mi fún un bá tó kú. ọ̀pọ̀ mi fẹ́ arákùnrin mi lè fún ọ̀làrin àdídálẹ́bì. mo gbà yí pé àwọn dábàgbẹ̀ tó ń ṣàwọn kan àwọn èyí tó yẹ kó ti di ọmọ sọ fún fámìlì wọn wọn kì í lè fẹ́. bàtà àwọn èyí tí fámìlì wọn ń dì tẹ́ẹ̀sì rí ìkankan nínú níṣẹ́ òun tó máa dà wó lẹ́yìn tí nítorí pé kò sí ní ojúṣe yẹn mọ́ sọ pé tẹ́ ẹ ṣe ń jẹ́ ń gba apá ní kìí ṣe ojúṣe yẹn àbí kó bá dùnmọ́ rẹ̀. kò ṣe rí nìyẹn tọkọ tó ti ṣèpé àwọn ní kò ṣe iṣẹ́ ní kàwọn tó ń ti lọ́run tó lè má rọ̀ wọ́n lọ́rùn kí ẹ ṣe ọ̀nà lọ́dún rẹ̀ fún yín. àwa gan máa ń fẹ́ káwọn ìyàwó wa ní ìsinmi. wọ́n á kọ́ ìfẹ́ káwọn ìyàwó wa ní ìsinmi wọ́n ti máa ń try as much as possible kó máa jẹ́ pẹ̀lú àwọn students wa bí òwò púpọ̀ náà ọ̀gbìn láàbù ó ti pọ̀pọ̀ tó lágbọ̀nú ó bí ìdí ìwò tó káwọn máa gbé pẹ̀lú àwọn students láwọn náà nígbà tó máa ń ṣẹlẹ̀ kò fún ni kì í ṣe nǹkan tó wà náà alákọ̀ọ́kọ́ ta máa ń ṣe iṣẹ́ fún fámìlì iṣẹ́ tó kọ̀ méjì ọjọ́ ìṣètò àárín ní ìlú wọn ni tó bá rán ìyàwó kan létí pé à ah, ọ̀pọ̀ tó sọ ni wọ́n kọ̀ àwọn èèyàn fún ojú tó wà pẹ̀lú ìpàdé mi lọ. ṣé ọkọ ìpàdé náà ti rè tí ọkọ ìgbà pé àwọn àna ẹ̀ kó sì gbọ́n tó dáa tó bẹ́ẹ̀ ni afẹ́ká ṣe dáadáa sáàmì ẹni ṣùgbọ́n àwọn nǹkan máa bẹ̀rẹ̀ fà ní sámìlì tiẹ̀ kò tó nǹkan máa bẹ̀rẹ̀ fà ní sámìlì tèmi ó ti pé àwa la máa ń rìn ní kó ṣe bẹ́ẹ̀ fún àwọn ọ̀gá ìpín ká lè rí iṣẹ́ náà kò sí ní sámìlì ìyàwó ó tún la máa ń rè ní pé ó bá bínú sóhun ìbínú yẹn máa ran àwọn ọmọ ẹ̀ ọba tí pàtì wá pàtì wá pa ọ̀tì kò sí ọba nípa ìtumọ̀ tó máa ń rìn sí ara wọn náà tí ọ̀pọ̀ ìpàtà máa ń gbà yẹn wọ̀n láwọn sì ti là tó kò tẹ̀. ó ṣe rí nìyẹn. Alhamdulillah tọrọ. Asalaamualeykum wa rahmatulah barakatu. Aleykum salaam wa rahmatulah. Ìgbà tí mo bá sọ fún gbogbo àwa ìlú ni pé kọ́lá ń tẹ̀lé ọ̀rọ̀ lọ́wọ́ kọ́lá ń tẹ̀lé máa fún wa ní oṣù àtàgbára àti ọ̀nà àṣetọ́lá fún ẹbí ẹ̀kọ́. Nítorí pé ó máa hàn lára látara wípé nípa tí a ti fẹ́ kí wọ́n ṣe fún wa pàtó. ẹni tí ò sí dáadáa sí lórí ìwà tó ṣe dáadáa sí wa. àìsàn kìí sùn aṣọ ti ìyàwó àti ọ̀sán láti ń wọ́n bẹ̀rẹ̀ dáadáa sí ìyàwó yìí máa ń ṣe láti rẹ̀ tó àwọn obìnrin bá fẹ́ pẹ̀lú ọ̀kadà. ọlọ́run fẹ́ fún àwọn méjèèjì tó tó. ìṣẹ́jú àti ọkọ̀ mi ìbáyàwó màmá máa ta ẹgbẹ́ ti ń kọlọ̀ ẹ̀mí náà lọ. ẹgbẹ́ ti kọlọ̀ ẹ̀mí náà lọ o ìyá ọkọ máa ní ẹ ẹ máa lọ màmá máa tẹ̀sán yìí o. sáàmù ọ̀bẹ̀ lóòótọ́ ìyá ilé ìyá ọkọ bá ìwọ ọkọ ṣùgbọ́n àwọn tá a wà létí báwo la ṣe fẹ́ ṣe báwo fún ìwọ táwà létí èrò náà. a lè má fẹ́ sí papọ̀ a lè má fẹ́ ṣe wọn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn akọ́kọ́ yìí aláìní sọ́kọ́ torí àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa ń gbìn tẹ́lẹ̀ nípa fámìlì ọkọ kátó kátó fún wọlé ọkọ bẹ́ẹ̀ kan ṣe dáadáa kò ní kí dáadáa ṣe aláàmì. káha gbogbo ọ̀tún lẹ́nu pátápátá pé akẹ́kọ̀ọ́ ìṣúná àti àgbègbè pátápátá láti ọmọ rẹ̀. èyí hì kò rọrùn ọgbà ara náà pàṣẹ ìrọ̀rùn. bọ́lá ní ṣe èyí bá máa ṣàǹfààní ẹ̀ látàrí ń bí èyí tó wò ní kókó sọ̀rọ̀ ní pé kárípá wá ti ju ẹgbẹ́ ọkọ ẹwà ń ta pàṣẹ ọlọ́run tó bẹ̀rẹ̀ pẹ́ rí fún wọn pa gbogbo oníkọ́ bá mọ̀ nípa wọn àti láti ta pàṣẹ ọlọ́run. àti tó ti ń tọ́ ní kí ẹ ṣe nǹkan nípa àti ìṣòro àti tó ní àgbàwọ̀n tó bá yí ẹ̀ àgbè àkókò ń tẹ̀lé ọ̀dà. ẹ̀sìn tí wọ́n tún kan tó ti kọ́ fún ìtún ìfàkúmọ̀ sọ. yàtọ̀ sí pé ìṣòro àwọn ọmọ wa ń ṣàkàrà kọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ náà fún tó bá di ìta alẹ́ táwọn náà bá di ìyá ẹ̀mí ìdùnnú wa kọ́nà wa máa ṣí káàkiri ó wọlé ọkọ̀ tó ti lọ nípa ìmọ̀ ga síta ó wọ̀ tó ti lọ àwọn ọmọ lágbègbè tó ga síta ṣé nínú àwọn ẹ̀kọ́ láwọn ìtàn máa ń kọ́ tí òfin tó wọ ẹ̀kọ́ gbé kì í ṣe pọ̀ nínú ẹ̀ èyí tó kọ́ látara àyà wọn tó kí wọn mí wà tọ́lọ̀ fún ara ẹ̀ bí ibi pa ọmọ yẹn kódà tó yanjú fún wọn èyí tí wọ́n dẹ̀kù tí wọ́n ń tọ̀ wọn lọ tó ó bọ́tí náà tuntun máa ń rò wípé àwọn ìyá tí òǹtà ń lé àfáwọn ọkọ bàbá ọkọ tó fi di pé wọn ò gbé ọkọ gbé ó láìpì lọ́tà náà ni wọ́n ń lo àwọn ọmọ yẹn táwọn náà ti kó oríṣiríṣi lọ́gbà kan tó ń bá this reality níbi tí mo tàn fún àwọn problem ni ó ṣe máa ń sọ̀rọ̀ dádìẹ̀ ìpínlẹ̀ ìyálòpé bàbá àti màmá ń fi àtúntò náà dìbò ọ̀sán àti gbẹ̀gbẹ̀. ó ṣe máa ń sọ̀rọ̀ bàbá ẹ̀ ó pé inú ẹ̀ ti pẹ́ sí oríṣiríṣi màmá ti gbé sí lẹ́yìn pé kò ìlàyé ó máa ń sí náà ní pẹ́sẹ̀ntì ó ọ̀la ọ̀nà tó jì mí kì í ṣe nǹkan tí wọ́n rò pé wọ́n lè sọ ọ̀bẹ tí àwọn sì ń fún lọ́rùn lára ẹ̀ sí àwọn ọmọ òun. àrígbà tó kọ́ pé ní fine tó bá jẹ́ náà tó ti jù báyìí ní tábìlì yìí ti ń bọ̀ wọ́n máa mú lọ ságbo ẹ̀sìn nìkan lónìí ìfọ̀mọ́ wọ́n máa gbòòrò ọlọ́run àìdíṣẹ́ tí nǹkan tí wọ́n ti dì fún ìpolítì wa lẹ́yìn tó bá jẹ́ ìlà tẹ́lẹ̀ tí nǹkan tó bá tilẹ̀ jù ú tí nàá tó gbogbo wa ṣe. láti ní kristian yìí sì. ṣé ìṣúyẹ títà àwọn ọmọ kókó tó ń bèrè náà pé ìjọba àgbà máa ní pẹ̀lú àwọn bẹ́ẹ̀rẹ̀ nínú oṣù nínú oṣù kan ẹ̀mí ló lẹ́ máa ní pẹ̀lú wọn. ààrẹ ìtùnú ààrẹ ìtùnú wọ́n máa bẹ̀rẹ̀ yín lọ àwọn kan ní wọ́n ti bá tàwọn ní bóyá ká gbé ní káwọn ní kéré àwọn bí kíkẹ́ ti kéde. Sírẹ́sì ni o. Wọ́n ní nígbà ní ìfẹ́ ká ṣe hákọ̀tà tó bá gbélé tí ń bá di kásùn kẹta àwọn ìrírí dáhùn. Torí pé àwọn òsì ìdébẹ̀ ní kíra yìí. Ṣé wọ́n ní bóyá kí n fi nǹkan ní ẹ̀ǹtí ìdíwọ́ káwọn náà fi advance? Wọ́n ní ìpàdé bẹ́ẹ̀rẹ̀ yìí ìdíjáde olóògì ni. Ọkọ rẹ̀ ló ti fi wọn. Wọ́n ti kàn ṣe àkúndà. Wọ́n ti kàn ṣe marriage èmi ní mẹ́ta àti pẹ̀lú márùsì ni. wọ́n wá ní àpọ́lẹ́yìn náà nígbà tó ti gbà wọn lọ tó kọ́ sí ìṣòro àǹtígbà mo wá ní alátàṣì tí náà mo kò parí. nínú ìwé ọ̀pọ̀ ni pé mo kì í rárá gbé nǹkan fún ọ̀nà àgbègbè rẹ̀ láti fi ọ̀rọ̀ márùsì rẹ̀ fún wọn. nípa tó lẹ́kọ̀ọ́ ó máa rí oúnjẹ tí ní rán tó kọ́ ń gbà àti tí bá tún lágbára ọlọ́run aláǹfààní àti ìgbà níbi ìgbà rẹ̀ fún èkó wọ́n ti ṣùgbọ́n nǹkan pé bóyá ká wá nǹkan ní ẹ̀ǹdé ìyẹn ká bí tíbi lọ́rọ̀ márìjì náà. so that is the reason my reason for sisa ọ̀nà ìní ṣe ìdíkòlì ìkọ́nẹ̀ fún márìjì ìkọ́nẹ̀ fún àfihàndà wọ́n dẹ̀ ń respond da ṣẹlí ti márìjì ẹ̀fọ́sọ́nù ibi ìpàn wọ́n dà wọ́n máa bí tí wọ́n wọn ń dùn àdá wọ́n respond. ó mì òun náà ni ìkọ́ máa ṣe ń pọ̀ jù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni first order and last order máa ṣe nǹkan tí ojúkùn tí wọ́n lè wá sí tuntun ní yàtọ̀ ìbílẹ̀ lórí ọ̀rọ̀ yìí. òun náà ni pé àwọn fúlàṣí a máa ń ṣe ní pẹ̀lú pẹ̀lú ti ṣe lábàlá pé kí ni bí ti ṣe ọjọ́ àti ilé ìgbọ̀rọ̀ yẹn rí nínú bá ṣe jókòó sáré pé àrùn jẹ àbẹ̀ tí fi ń kọ́ àwọn èèyàn ìdílé bá ti ní fún àwọn ara èèyàn á máa bù máa ṣe ní pé a ti ní àwọn nǹkan. Ìròyìn òdòdó àbí tí kò lọ́pọ̀ gbà á máa gbé ọ̀rọ̀ yẹn ga àti jẹ ìgbà kan. Ṣùgbọ́n kọ̀ǹpútà kan ti padà tún ṣòro lórí pé kí ni ẹ máa lè bá wa ṣe sí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ Jésù máa fẹ́ gbìyànjú láti ṣètò ìwọ̀n bó ṣe jẹ́ pé àwa náà yan gbogbo àwọn nǹkan tá a gbé fún wọn ní ìwádìí nígbà mi gbọ̀n tó bá máa yá wọ́n lè bí eight thirty àìsèrè tó ṣe máa máa rí for live yẹn tí wọ́n máa tún dìbò ní olùkọ́ tó bá bí ìgbẹ́yìn yẹn ṣàpẹẹrẹ kò síbẹ̀ síbẹ̀ náà kò dẹ̀ síbi tí kò ṣètò nípa wọ́n fẹ́ fẹ́ fẹ́ àwọn ọmọ ẹ̀yà tí a rò pé wọ́n lè ṣe àránṣe bí ṣe máa rọ ọ̀gbọ̀n ọlọ́run láti máa wá nǹkan. ó ti ṣègbésẹ̀ yẹn rí nígbà kan bàtùmá tún rí olórí ẹ̀ bíbí tí àìní kan bá ń padà kí ló máa gbé wá ni a máa yàn án kí a lọ máa pí kan ní àìsàn lábẹ́ ọwọ́ ìgbà ìjọba ti lọ fún ẹ ṣe. question number one now. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. question tèmi ó wá lórí ó tún mọ àwọn ẹgbẹ́ ọ̀pá náà bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé fámìlì yẹn àbúrò ọkọ yóò fẹ́ ìyàwó wọlé ó ṣe ágbó nìkan. wọ́n á fi wọ́n fi inú cbu gbà sí ìyàwó àtọ́kọ àti àwọn ẹbí ọkọ àbúrò ọkọ jọ ń gbé. ọ̀dọ́ wọn fẹ́ ìyàwó yẹn gbé bó ṣe dé kò fi ṣiṣẹ́ kọ̀ọ̀kan nulé oníjẹ́ wọn dáná oníṣe oníjàlẹ̀ ilé. àwọn yẹn ṣà máa ń dí ọkọ ìyẹn ẹ̀gbọ́n nínú. ó ti ṣe wá ìrìn àti ó wá sọ̀rọ̀ sí obìnrin yẹn ìyẹn ìyàwó tó ti pé kí ló ṣe tó ṣe bí ọmọ tí wọn kọ. àjùlọ ọmọ tí kò dúró bá ọ̀rọ̀ yẹn jà fún wàhálà ẹ̀gbọ́n yẹn jẹ́ èyí tó mọ ọ̀rọ̀ ń gbé sínú tó bá ṣe ṣe ni ó máa ṣe tú sílẹ̀ tí mo ti gbà sílẹ̀. tó àwọn àbúrò ẹ̀ náà ti mọ̀ ọ́ pé ìyàwó yẹn náà kò ṣe é múra dáadáa bí kò wọ àwọn aṣọ tí kò bá kí mímu wọn ní àgbáyé sílẹ̀ ìpè kọ́ dá lé ìyàwó lórí ní ìyàwó tó kọ́kọ́ wọlé pé òun ló ń tú. bẹ́ẹ̀ ni ní ìwà wọn kọ́ ló ń tu ẹjọ́ sí ọkọ náà máa ń rìn tó sì jẹ́ kó máa ń lọ láàárọ̀ máa ń wọlé lóru ni. Hmm. àwọn ti fẹ́ ìyàwó yẹn ṣe. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ká ní ìyàwó tẹ̀lé náà wọlé láti fi nǹkan kan tí wọ́n lè mójú sí lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá mi kàlẹ̀ ń sọ̀rọ̀ tí ó tọ́jú ẹ̀. kóòlù tí ẹ̀yìn láti fi sísà yẹn ti bá wọn tọ́ra rárá ọjọ́ tí wọ́n gbà tó. wọ́n kà ní kí wọ́n gbé bàbá tó plas bọ̀ wọ́n náà fún ìkànnì ìṣòro. àfihàn yìí pé àníyàn káwà tí ń ṣe ìgbéyàtọ̀ fáwọn ìkànnì ìlú wa ti ṣe. tí n bá ní tọ́jú bá gbálẹ̀ ìjọba àwọn ọkọ ọmọ náà bẹ̀rẹ̀ nǹkan jẹ́kejì níjẹ́ tí wọ́n máa máa dúró dídá ní ọkọ̀ ṣe ni wọ́n pa àwọn ọkùnrin lọ́sọ̀ pé ìwọ ìwọ tó bá ti jí láàárọ̀ kí n kí ni pé nígbàgbọ́ nígbàgbà ojúṣe ẹ̀ ni wọ́n rò ń dá rè wọ́n ti ṣe sàlámù àlékún ọmọọba nǹkan tó rà mọ́ni. na ẹgbẹ́ wa yìí níjọ́ ibi wọ́n àṣẹwárí bẹ́ẹ̀ káwá ṣe nígbà tí nígbà tí kò sàn yìí o káwá ṣe lè dáa pé ìyàwó lánàá wá sun ìrora lójú ẹnìdàrúmọ́tà lọ́jọ́ kejì ó máa ń retí káwọn yẹn jáde wá ṣe ẹnìdàrúmọ́tà náà wá jáde ó máa ti wà one by one ó lè wọ́n lè fọ́ kìí jù pé àwọn sun bí ìyẹn kí àwọn ohun ṣẹlẹ̀ ń jọ ẹnìdàrúmọ́tà ní àtọ̀kọ̀rọ̀tà ní òun òun tí wọ́n fẹ́ náà ló bá ẹtì ìgbà ní títí náà ń gbé báńkì lọ́la láwọn ọ̀sìn ní ini ìyàwó ọ̀sìn. àwa ti ṣe ní ojúṣe tó kọ́ àwọn ọmọ wa máa gba ọ̀làrùn tó kọ́ àwọn ìgbàlódé ìgbàlódé ìgbàlódé fún un lẹ́yìn ìgbà yẹn the net environmental ààrùn ìgbà ti ìjì wa. àwọn angele ti fún àwọn tó wọn ti àwọn tí wọn environmental. now ìṣúná lọ rèé. This is that coming. Ọjọ́ ìwà àmì ìkáyàtọ̀ tó ká lóun àbáṣe ní ìtura àwọn jẹun pé láti fi tẹ́sí fún láti mójútó. Èyí ti ti dájú ojú èrò ojú ṣe máa wọ́n máa ń ṣe ń ṣe ń ṣe ń ṣìnà. Àwa náà máa ń dá sí pílẹ̀ ńgbà náà. A máa rò pé àwọn ti pé méjì ìgbàjọ máa tán. Bí àwọn ti bá ṣe kẹta, ẹ̀rọ ti fún mẹ́ta, àwọn bẹ̀ tọ́. Bẹ̀tẹ̀ ìbá tún ìtẹ̀síkù ẹ̀ tí. Ṣé ọdún ọdún lẹ́nu kan yọ̀láhù àdéṣẹ́nà kọ̀ǹtẹ́ẹ̀n láti ọ̀tọ́lá ní sọ̀rọ̀ tẹ̀lé látàrí náà ìyáálẹ̀ ló ń bẹ tó ní ilé láti ìdáṣẹ́ sí àwọn ètò ọkọ̀ máa kì í sàkíyèsí so the fact that there is the thing say comes to any any thing the support of this thing is dying ó ti ṣe fún máa sọ fún ọmọ àwọn ẹni méjì o ṣe kí sọ lọ́lọ́ àgbẹ̀mí rẹ̀. Báyìí, ó bẹ̀rẹ̀ ní ibi láti kọ̀m̀pé. Ó kọ pípa tí wọ́n mú kókò yẹn tí wọ́n kó pa àbúrò ẹ̀. Pípa àbúrò ẹ̀ báyàwó sọ̀rọ̀. Ó ní ìtìbẹ́yìn ètò kó sọ̀rọ̀ sí àwọn àbúrò ẹ̀ lọ. Ìkànsìn náà lè kó àbúrò yín báyìí tó fẹ́ sọ̀rọ̀ sí àwọn tiẹ̀ náà. Ṣèkò àkọ́kọ́ bẹ́yìn. Ṣé ó ti máa ń bá ọkọ̀ àbúrò yẹn bọ̀? ọkùnrin máa ń bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀. ìyẹn ló ti ṣe ìyàwó ìtọ́sọ̀ ẹ̀dẹ́ máa dáná sílẹ̀ wọn ní jẹun. ó máa ṣe oúnjẹ yìí sílẹ̀ wọn máa lọ ó máa ṣe láti àárọ̀ láti dáná sórí lòdì lè jẹun. obìnrin jẹ́ máa ṣe oúnjẹ yẹn sílẹ̀ wọ́n máa lọ. wà á lẹ́nu á ti dáná jù sílẹ̀ tó bá máa di àárọ̀ ọjọ́ kejì náà ó máa ti dá oúnjẹ yẹn níbẹ̀. ó sì ṣe àtúnkù sí iṣẹ́ yẹn tó iṣẹ́ èyí tẹ̀ ń bẹ́ni káàkiri kejì. ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tó ń sọ ní kí orí táwọn kan máa kiri yẹ human being máa ń rò bẹ́ẹ̀ gbàgbé akọ́lá mọ ojúṣe. àwọn tó ń bá wá ní pé òun ojúṣe ó máa ṣe léṣe pé kọ́ni yóò gbà pé ẹ̀jú fún tọ́ṣe ní ìgbà tí wọ́n ń ṣe. tọ́lá ń bá wá ní pé òun nìkan nípa tìbí tọ́lá ń tó ń jẹ́ wọ́n bá láwọn òṣìṣẹ́ máa tó ń gbọ́rọ̀ sí sílẹ̀ báwọn ní ṣẹ́bẹ̀ wọ́n máa tó ń gbọ́rọ̀ sílẹ̀ mọ́. àwọn bá dídì nǹkan tó kọjá tó ń tí òun tó nǹkan lòún dáná nǹkan lòún dálẹ̀ bí àwọn ojú tó ń bọ̀ láì tẹ̀sán kọ̀kọ̀. ṣé orí kankan tí mo ní kìkì lẹ́yìn. àwọn iṣẹ́ yìí tí sì kọ́ máa ní ká má ṣe ilé ọkọ multiple rẹ̀ la máa lọ tó ń ta tó ń tẹ́ka ní ọlọ́pàá náà. ó padà gbéra ọmọ ọgbẹ ọmọ akínú yẹláì one time ètò one time ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọkọ̀ tí wọ́n rárá àwọn fún àwọn onígbà nítorí àwọn tí nítorí àwọn tí. tó bá yẹ sí tàní ẹ̀sìn sí tàní ìjọba ìṣẹ́ máa gba lọ́dọ́ ṣe a single flat ní ọkọ̀ ìjọba ní òtútù ìkọjá nǹkan tó ń bá ìkọjá ọ̀dọ́ lẹ́yìn tó ń bá ìrìn àrùn ìjọba tó rọ àrùn ìjọba sí rẹ̀ àrùn ìbá sọ̀rọ̀.

forty first class yẹn lè ń bẹ̀ àwọn fún ẹ̀fà tó bá jẹ́ alágbọ̀ yẹn nínú wọn báwo ń múra mímúra tó tí wọ́n bá tẹ̀ wọ́n ojúṣe yẹn pé ní yóò bá ṣe màá máa ṣe lọ́n tèmi dáàtọ̀ dáàtọ̀ ìyẹn ló máa ṣe ọ̀pọ̀ lọ́wọ́ ìṣàlọ̀. nọmba two nọmba two yẹn bísílà aleykum salam. ok. Ilé ìgbésẹ̀ ìdìbò sọ̀rọ̀ pé kí àná bí bá fẹ́ mú àwọn ìyàwó ẹ̀ jáde. Wọ́n máa ń kàṣì So mo wá sọ̀rọ̀ lórí issue equality and justice. Ṣé nísìnyí wọ́n bá ní bí ìyàwó mẹ́rin. Ó fẹ́ mú kọ jáde ó fà sùn. Mo a wife was fortunate to be the one tó máa mú. Another time again, tún bí three point two times. Just lucky to be the one. Àwọn tó kù bẹ́ẹ̀ wá ń bẹ̀. A lè ṣe wọ́n bẹ̀ ṣe di justice. Ṣé èèyàn wá lè wò pé láì náà ṣe kí ní kò jù you, coming to another person tí o ti mọ you, àti báyìí pẹ̀lú mi. ṣé láti lọ sí owó òun ló máa bí kàní àbí káà náà máa fi ṣètò ìlà ọ̀kadà. ojú kan fífà mi fi wò ó ibi tó kún fún yẹn. ọkùn ta all travelling to the travel. Báwo máa ń yàtọ̀ síra wọn? Ẹgbẹ́ tí wọ́n gbàgbọ́. Tí wọ́n bá ti bí ìlọsí kò lè ṣe travel lò. Tí wọ́n bá mú sí ìṣàkànlọ́wọ́. Ìlọ́sí àwọn ìlọ YouTube ìlú kùtù ṣé àti máa díjà lẹ̀. ṣé tó bá dé lẹ́ẹ̀kì ni èmi tó ní mò ń dìjà aláàbá ló ń kiri sọ̀rọ̀. bó ṣe ń kọ́ ọmọ tó ń tó wù ú kí nìkan la tó lé ọ̀rọ̀ fún wa ìlú ìgbàgbọ́ lọ́wọ́ aláàbẹ̀ sílẹ̀ fún ó ti yé ṣé ọlọ́mọ ṣe tán ní kọ́kọ́ rẹ̀ lẹ́yìn pàtàkì rí ọ̀hún tá a dùn ní kí ni nìta wọlé harrison. tó ṣàkóso òun ó tó mójútó justice ní àwọn kan wà tó lè rí ṣe. àwọn tó lè rí ṣe yẹn àdìsílẹ̀ pẹ̀lú àwọn tó ti yé ṣé tí a bá ti di pé ó yẹ kí làwọn ti wò ó ìyá ń ṣe ló yẹ kí a ti kan lónìí ó ti kan lọ́la àti àti àwọn òkú jésù ti dùn ún ó bá fẹ́ lọ pẹ́ẹ́lí jùlọ sí ìyàwó kan lọ lọ́dọ̀ mi ojú ogun onílù lọ tó jọra wọn ìjọba náà ṣùgbọ́n tá a ti wọ́n kọ́ sílẹ̀ ìpínlẹ̀ wọ́n ti ẹ̀yìn wọn ló ti lé ìlànà àlà. ó yẹ pé ẹ́ẹ́dì kan tó bá fẹ́ lọ áwọn ẹ̀ẹ́dì

ṣíṣe ìwé rẹ̀ tó ṣíṣe ìpàdé yẹn kí ló pè wọ́n jọ sí ní ìwé pẹ́kítọ̀. Ẹgbẹ́ àtúntò bá mi tẹ́bù lọ this time next time another one ni máa mú ọmọ àpá àkànṣe bẹ́ẹ̀. Wọ́n ní láti yan ẹgbẹ́ òjíṣẹ́ ńlá mi lọ́kọ̀ọ́ sí ìpàdé àyè ọ̀pọ̀ mi tó tẹ̀. Ọ̀pọ̀ nǹkan táwọn arìnrìn ni wọ́n ti mú ọgbà yẹn garanti more justice ní fẹ́ pẹ́ǹtì ẹ̀ ní pé rárá. Wọ́n ní garanti more justice ànábì òun kì í tó dáa sílẹ̀ nílẹ̀ ní uh, ìtú ìdájọ́. Over another side tí yẹn náà ó ti máa ń cast lọ. Ṣé ọgbọ́n mi wọ́n? For another side tí náà sọ ọgbọ́n mi tuntun náà sọ yìí. Question number three now. Asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ṣé ìfọ́sàn ti ti ṣe àkọ́bẹ̀rẹ̀ last week mo fẹ́ sọ nípa bí wọ́n ṣọ? Wọ́n ń sọ pé nísìn tí mo ṣe ránṣọ ní ṣẹ́yẹ́ wọ́n pàṣẹ wá fún mi ṣe ránṣọ tó lè máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀.

ní ìpara lórí ìkọ̀tí ìṣẹ́ ìtẹ̀lẹ̀. Tá a bá rán fún un, ìdílé ìlú ò tí ì kọ bí pé káàkiri alákọ̀ọ́ sí aṣọ tí ìbá máa wọ̀ láwọ̀ sókè láti ní àwọn kọ́ńdàtì kan. Ẹ bá sọ fún tó bá ní bòun ṣe fẹ́ nìyẹn. Ìṣẹ́ ọlọ́run ti ní ìrìn. Ìgbà fún ọ. Asalaamualeykum. Aleykum salaam wa rahmatulah wa barakatuh. Mo dá lórí question tí mo bèrè ní I think last three four five weeks. Ẹsẹ̀nsà uh, pé obìnrin yẹn kí máa ń máa ń ó máa ń fún lórúkọ àti àkíyèsí mi. Ṣé mo wá ní tó bá jẹ́ pé bóyá èèyàn ń ṣiṣẹ́ bóyá iṣẹ́ yẹn wá gba ìgbàláyè láti jẹ níbi àárọ̀ kí èèyàn wá rán bí àbú fámìlì méjì káàdì sílẹ̀ bíá before ten or twelve kí wá lọ síbẹ̀ kí wá kọ́ wá dé mi lóhùn irú yẹn jẹ́. tí system tí wọ́n ń lò ju ìdájọ́ ìwọ̀n bá tó tí wọ́n fi kankan gbàyè sílẹ̀ tuntun